نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك وفهم الله وبع الله أشياء صلاة فنبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọlọ́run kí máa bá wọn sọ̀hábọ̀ ń ṣe ọlọ́run àwọn ará ilé ń ṣe ọlọ́run ọba kí máa bá oníkálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin la ilaha illallah anábíwá muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ṣítàmà qawmun fi bayti min buyutillah ó láwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí wọn ò ní máa bẹ nínú kan nínú àwọn ilé ọlọ́run yẹtìlúnà kìtàbọ̀ lọ lẹ́yìn tó ń ka alukur'ani ní ọlọ́dọọdún wọ́yàtàdá rọ̀ṣúnà hù bẹ́yìnà hùm lẹ́yìn tí ó ń kọ́ra wọn ní ẹ̀kọ́ nínú alukur'ani ilà nasalati alẹ́ imusakina láìsí èméjì ìfọ̀kànbalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run yóò mọ sọ̀kalẹ̀ lé wọn lórí wàkọ́ṣíyàtì umar rahma ike ọlọ́run ọba ọlọ́run ó tún da ike rẹ̀ yóò tún dábò wọn. وحفتهم الملائكة أو ملائكة الله واتم رقبدي وذكر أم الله في من عنده àwọn ẹni wọ̀nyí ọlọ́run ọba ó tún ká àwọn kún nínú àwọn ẹni àpọ́nlé tí máa rántí lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ó tún máa rántí àwọn ẹni wọ̀nyí náà abilawo ọba allah subhanahu wa ta'ala àwọn orin mẹ́rẹ̀ẹ̀rin yìí àti àwọn orin míì tọ́lọ́run ọba tí ó san gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ nínú nǹkan nínú ilé ọlọ́run láìmọ̀ bẹ́ńbẹ́ lẹ́ni tó wá ṣòwò láìmọ̀ bẹ́ńbẹ́ lórí ọ̀rọ̀ alámọ̀rí ilé ayé láìmọ̀ bẹ́ńbẹ́ lẹ́ni tó wá gbọ́rọ̀ mọ̀lẹ́bí ṣùgbọ́n à ń bẹ nílé ọlọ́run lẹ́ni tó wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bá allah subhanahu wa ta'ala kọ́nà bá allah subhanahu wa ta'ala kó mọ́ dùn wá nínú àwọn oore tí mọ́ látara eléyìí. gẹ́gẹ́ bí àkọlé ìbánisọ̀rọ̀ al-aqidatu as-sahiha wa ahamiyatuha tọ́pìkì yìí tọ́pìkì kan ni tó dá sí wípé abùkátà sí lóòótọ́ kò sí kan nínú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí mùsùlùmí àbọ̀mọ̀dé nìyí bùkátà sí gbogbo ẹ̀ la bùkátà sí láìsí èméjì torí pé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ni la yastawi ọlọ́ni ẹ̀ lè fi wọ́n wéra wọn o kò jọra wọn alẹ́dínà ya'lamun àwọn tí wọ́n nímọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run walẹ́dínà la ya'lamun àtàwọn tí ò nímọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run innama yatadhakkaru ulil albab ọlọ́run ní àwọn tí wọ́n mọ gbọ́ ìkìlọ̀ láti ọ̀dọ̀ òun ọlọ́run ọba tí kìlọ̀ mọ yé òun náà ní àwọn ulil albab àwọn tọ́lọ́run ọba tó jogún làákàyè fún áyà yìí jẹ́ kó pé ẹni nímọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run a lè fi wẹ́ ẹni tí ò nímọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ìṣàlàyé gbogbo ẹ̀ la bùkátà sí ṣùgbọ́n a tún máa ń bùkátà sí kan jù kan lọ kí ni máa ń fa àwọn kan tí máa ń fa nìyí bóyá látara ipò tí àwa tí a fẹ́ gbọ́rọ̀ ọlọ́run bá ta wà bí àpẹẹrẹ nísìnyí ẹni tó ti ṣetán àti fẹ́yàwó tó wá rí handbill tó rí pósítà wípé àníká òfìlẹ̀ islam ètò ìgbéyàwó nípa ẹ̀sìn islam la fẹ́ sọ níbi ìjókòó yìí ẹ rí i pé ẹni yẹn kódà bí òòrà yìí yóò wáyé torí pé ipò tẹ́ni yìí tó wà yìí ó bùkátà sí nǹkan tó fẹ́ sọ yìí abẹ́ntọ́ pé tọ̀ ó lówó lọ́wọ́ tó fẹ́ fi ṣòwò tó fẹ́ dá sórí òwò ẹ̀rú wọn ń ba owó ló dáa èwo ni ó dá èwo ni mùsùlùmí lè ṣe èwo ni mùsùlùmí ò lè ṣe èwo la ṣe látún jèrè ayé àti tàlìkíámọ̀ lórí ẹ̀ èwo la ṣe èrè ayé bá jẹ́ gan tàlìkíámọ̀ èyí ó ṣòfò látara rẹ̀ ẹni wá rí pósítà tí wọ́n lẹ̀ káàkiri àbí ó rí tí wọ́n kọ síbẹ̀ pé fíkìwìlì muamalat fil islam àkọlé bó la ṣe gbàgbọ́ yé káràkátà nínú ẹ̀sìn islam láìsí èméjì ẹ̀rí pé ẹni yìí bí òun ò ráàyè yóò wáyé sulayi sí èméjì ọ̀rọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a máa wọ̀ lára ju ara wa lọ kò sí tó bí ju wípé ipò wo ni ọ̀rọ̀ ọlọ́run bá yìí ló dé wá bá wa àsìkò wo ló wá bá wa àwùjọ wo ló ti wá bá wa bá a ṣe wà níkàlẹ̀ ní sin ká máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ zaka zaka owó lóòótọ́ náà àmọ́ ní oníkálukú wa a sì mọ ìkápá wa ṣùgbọ́n láìsí méjì àwọn ẹni tí mò ń wò níwájú mi yìí a rí pọ̀pọ̀lọpọ̀ wa náà la bùkátà àti ká gba zàká lọ́wọ́ èèyàn èmi jẹ́ kan náà mi mẹ́lò mí níkàlẹ̀ ṣùgbọ́n mo ṣe ń wò wáyé mo rí pé bá ní pé wọ́n yan zàká o Dangote yan zàká o a mi rò bẹ́ẹ̀ nìkan wà níkàlẹ̀ tó ní a òun ò bùkátà zàká náà ká máa gbọ́dọ̀ zàká bó o la ṣe yọ zaka bó o la ṣe yọ zaka bó o la ṣe yọ zaka a rí i pé láìsí méjì a ní tí sọ bí ọgbọ̀n ṣẹ́jú tẹ́lẹ̀mí o ti máa sùn torí pé lóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ló ń gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba yìí kò bá a lákọ ó bá a lábo kò bá a lákọ ó bá a lábo àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba kan bẹ tó dá sí pé kò sí ìgbà kan tí wọ́n bá ti ń sọ. So, tí ò ní báyàn lakọ kò sẹ́ni tí ò ní bùkátà rẹ̀ kódà yín tó ti ní ó bùkátà sí fún àǹfààní yín tó ní kó má bàa bàjẹ́ mọ́ lọ́wọ́ fún àǹfààní yín tó ní kó lè ba lè dáàbòbò alhimaya kó safeguard ẹ̀ kó dáàbòbò kí nǹkan mi má bàa wọ̀ fún àǹfààní ẹni tí ò tí ì ní kó lè ba lè ní so àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kan bẹ tó dá sí pé àwọn eléyìí ó rẹ̀ gẹ́gẹ́ bíi àwọn oògùn kan bẹ wọ́n máa ń pa àwọn oògùn kan ní general medicine kò sẹ́ni tí kìí lò ó bíi paracetamol ǹjẹ́ àríyàn ti lè paracetamol pèsè <laughs> gbogbo yẹn ni máa ń lo paracetamol gbogbo yẹn ni so àwọn oògùn kan bẹ tó dá sí pé general ni so ń bẹ náà àwọn ọ̀rọ̀ ọlọ́run bá Allah wa tó dá pé kò sí bá a jó lówó àbùkátà sí i bá a jẹ́ tálíkà abùkátà sí bá a jóbìnrin abùkátà sí bá a jọkùnrin abùkátà sí bá a jẹ́ àfa abùkátà sí bá a jẹ́ mọ́kéwù abùkátà sí bá a jẹ́ mùsùlùmí abùkátà sí bá a jẹ́ kèfèrí abùkátà sí kò sẹ́ni tí ó bùkátà sí ìbẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run bàbẹ́ so nínú àwọn ọ̀rọ̀ yìí òun ni wọ́n fi ṣe àkọlé ìbánisọ̀rọ̀ wa tàsìkò yìí táǹpẹ̀ ní al-aqidatu as-sahiha wa ahamiyatuha ẹ sì rí pẹ̀lú ọgọlọ́ba Allah subhanahu wa ta'ala tá a bá ti bá wa sọ̀rọ̀ tán ẹ rí i pé yóò níṣẹ́ tí ó ṣe lára oníkálukú eléyìí nídìí ọ̀rọ̀ owó eléyìí ò nídìí ọ̀rọ̀ ìlọ́lékè rẹ́rẹ́rẹ́ ọ̀rọ̀ tá a fi bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala ni tọ́pìkì wa sọ pé al-aqidatu as-sahiha àkọ́kọ́ kí ni al-aqida al-aqida a rí wípé lóòótọ́ bí a bá tiẹ̀ mọ̀ a bá tiẹ̀ mọ̀ tá a ti mọ̀ tó a bá tiẹ̀ mọ̀ a ti mọ̀ tó gbólóhùn yìí ó máa ń jáde lórí ahọ́n àwọn èèyàn síra wọn a máa jáde ní ìjáde tàbùkù a máa jáde bẹ́ẹ̀ mọ̀nà alákìídà ni àbáàtì mọ̀ gbọ́ rí mọ̀nà alákìídà làfà yẹn alákìídà lóbìnrin yẹn àwọn alákìídà nù débi wípé àwọn òyìnbó gangan àwọn òyìnbó wọ́n gbìyànjú láti bà gbólóhùn yìí jẹ́ lẹ́nu àwa mùsùlùmí wọ́n sì gbìyànjú láti kó pàǹtí wọlé látara gbólóhùn yìí so gbólóhùn yìí gbólóhùn tí máa ń jáde lára àwọn èèyàn ni alákìídà ni alákìídà ni mo yẹ sábà mú wá láti lè fi ròyìn dáadáa fún yàn kódà ẹ ráfà tó ń lọ ọmọlúwàbí ń ah alákìídà ni mo yẹ fi ròyìn yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn bá ti hùwà tí ò da ó ṣe tí ò da àbí wọ́n ti rí pé ẹni yìí ó dúró tẹ̀sìn dáadáa àwọn wá fẹ́ bu wọn ẹ ẹ dáwọn lónìí ẹ àwọn alákìdá wọn mọ ni àwọn alákìdá wọn ni kí ni táwọn pè ní àkìdá gbólóhùn àkìdá ọlọ́ba allah subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim kò lo gbólóhùn yìí ní gbólóhùn àkìdá ṣùgbọ́n lọ́wọ́ bá lo ìpìlẹ̀ ibi tí gbólóhùn yìí ti jáde wá gbólóhùn yìí jáde wá látara aráàfin mẹ́ta alain alqaf wadal àwọn aráàfin mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo bíkíbi tá a bá ti rí alain alqaf wadal bí tá a bá ti rí yóò mọ tọ́ka fún wa ìso nǹkan pọ̀ tí ò gbọ́dọ̀ já. Ja, yóò mọ tọ́ka fún wa àdéhùn láàrin nǹkan méjì àbí láàrin èèyàn méjì yóò mọ tọ́ka fún wa ìfẹ́nukò láàrin èèyàn méjì àbí láàrin nǹkan méjì gbólóhùn yìí wọn lọ́nà bá ń sọ fún aláàlú Qur'an al-Karim Qur'an chapter five verse one ọlọ́run ni ya ayyuhal ladhina amanu ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo awfu bil uqud awfu bil uqud ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo awfu ẹ máa pé ẹ máa múṣẹ biliwukud gbogbo àwọn àdéhùn ìfẹnukò mọ́jẹ̀mú tí bá ń bẹ láàrin yín pẹ̀lẹ́lòmíì ọlọ́run ni ẹ máa pé ukud jamu akidu òun ni ukud so al akidu níta ń pè bẹ́ẹ̀ òun ni ìtakókò nǹkan ká so nǹkan ẹ̀ẹ́dì tá a bá fẹ́ so nǹkan àmì eléyìí àmì eléyìí àwa sopọ̀ yóò wá dé ẹyọ kan ìyẹn náà ń pè ní akidu inú la máa ń lò níbi nìka ibi ìgbéyàwó wọn ní akidu nìka a máa rí bí a pósítà bí a bí ìyàwó pè wá sí wọn fẹ́ ṣe marriage contract akido nìka akido nìka ìyẹn ni pé ọkùnrin àtobìnrin a fẹ́ so wọ́n pọ̀ látara bàbá arábìnrin àbẹ́ntólẹ́tọ̀ àti fi arábìnrin lọ́kọ a wà so wọ́n ìsowọ́pọ̀ yìí ló fún ọ láǹfààní ìjẹ́ ọkọ àtìyàwó ìsúnmọ́ rẹ̀ ni ìbímọ fúnra ẹni eléyìí ní táwọn pè ní alẹ́ akido náà ibẹ̀ òun náà ni gbólóhùn àkídà ti jáde alẹ́ àkídà òun ni ntí a torí ẹ̀ so nǹkan pọ̀ àbí ńgbà tá a so nǹkan pọ̀ ntá a fi dè é àwọn wọn lo gbólóhùn àkídà fún àwọn nǹkan tá a so sọ́kàn wa n ti ń bẹ lórí ọkàn lórí ọkàn èèyàn kí ni ń bẹ lórí ọkàn rẹ àwa àti ọkàn wa a fẹ́ ta kókó nǹkan kan níbẹ̀ so n ta bá wa ta kókó sórí ọkàn o là ń pè ní àkídà tọ́pìkì wa ń sọ yìí pé àkídà tó sọ̀híhà àwọn nǹkan wo ló dáa tá a mọ̀ ta kókó sórí ọkàn wa ahamiyatuha kí sì ni àwọn pàtàkì ntẹ́nìkan yóò fún wa so al-aqida tá a bá sọ nípa al-aqidatu al-islamiyya aqida tẹ̀sìn òun náà ni al-imanu imanu ìgbàgbọ́ aljazimu tá a wáyé tí a gbọ́dọ̀ yẹ a gbọ́dọ̀ gbò a gbọ́dọ̀ lọ́wájú ká lẹ́yìn ká lọ ọ̀tún ká lọ òsì lórí ẹ̀ á dúró lórí ẹ̀ sísinsin billah níbàámu sí bíbẹ ọlọ́run ọba allah ta'ala ọba àlékiọlá wa ma yajibu lahu mina tawhid àti gbogbo nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn fún wa ká fi sórí ọkàn léyìí tá a fi sọ ọlọ́run ọba allah lọ́kàn ṣoṣo. والإيمان īmānu bi-malā'ika bi-malā'ikatihi nínú rẹ̀ òun ní ìnígbàgbọ́ ìní àdìsọ́kàn ìtakókó lórí ọkàn nípa bíbẹ àwọn màláíkà ọlọ́run wa kutubi àtàwọn tírà ọlọ́run wa rusuli àtàwọn òjíṣẹ́ ọlọ́run wal-yawmi bil-ākhir aw wal-yawmi al-ākhir àti ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ kẹyìn wal-qadar àti ìnígbàgbọ́ pẹ̀lú kádàrá khairihi wa sharrihi èyí tó lóore ń bẹ ntaari tó dùn mọ́ wa àti ntaari tó kúrò wa bima yatafarra'u an adi al-usul wa yulhaqu biha àti gbogbo tó bá ṣẹyọ látara àwọn kan tá a kàkà lẹ̀ yìí tá sọ nípa ìnígbàgbọ́ nínú ọlọ́run àìmọye kan ló ṣẹyọ lábẹ́ tó lọ jantirẹrẹ ká gba àwọn mọ̀lẹ́kà gbọ́ àìmọye kan ló ṣẹlẹ̀ lábẹ́ lára ẹni orúkọ àwọn màláíkà bóò lórúkọ àwọn màláíkà kí lórúkọ wọn kí ni eṣe orúkọ wọn kí ni iṣẹ́ wọn kí ni máa ń ṣe kí ni wọ́n ṣe ká bá sọ nípa àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run báyìí mélòó ni wọ́n mélòó Ọlọ́run bá dárúkọ fún wa bóò ló ṣe ká mú wọn bóò ló ṣe ká tẹ̀lé wọn ipò ló yẹ ká gbé wọn sí lórí ọkàn wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí lára nǹkan tó jáde lábẹ́ ọ̀rọ̀ èyí tí a ń pè ní al-aqida nínú ẹ̀sìn islam nìyí ní ṣókí èyí a pè ní al-aqida òun ni èyí tí a dì sọ́kàn tó dá sí wípé òun ni ń tá a fi nígbàgbọ́ sí bíbẹ ọlọ́run àti àwọn ẹ̀ka ìgbàgbọ́ yòókù kó lè bàa lè yé wa dáadáa gbogbo ẹnikẹ́ni tí ì ṣe mùsùlùmí tó sì fẹ́ di mùsùlùmí kọ́ídà tá a máa ń lò lórí ẹ̀ òun náà ni atẹ́kìlìyà kọ́bìlà táhìlìyà atẹ́kìlìyà kọ́bìlà táhìlìyà kò sí bí ọmọ ìdí ènìyàn ṣe wà tí ò ní ní tó di sọ́kàn kò sí àmọ́ ń di sọ́kàn sọ́kàn kò sí ìyẹn ló mú àwọn èèyàn ní ìgbà tí ìmọ̀nà ọlọ́run ti wà dé bá wọn wọ́n á wò wọ́n á wí nǹkan tí wọ́n mọ jọ́sìn fún ìyẹn ló máa ń ẹlòmíì nígbà wọn pé tá ó yẹ ká máa sin kankan ó yẹ ká máa sin kankan ó yẹ ká nìkan tó dá sí pé tọ á mọ tẹ fún á mọ tẹríba fún wọn sì rí mọ̀nà kùránì òdòdó wọn súnà òdòdó wọn ìsìlámù òdòdó wọn náà wò sùsùn náà bá kan náà lọ lóko náà rí igi kan igi tó wù látara igi igi òlélẹ́yìn igi mọ́ngòrò nìyí igi ọ̀sán tó wáyé lára gan mọ́ngòrò ó jẹ́ èèmọ̀ fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún un àìlómi ṣe tí wọ́n débi wípé tọ̀ wọ́n wulẹ̀ wò sùsùn wọ́n wípé à ah, ọmọ èdè ènìyàn wa ládàá jù ní àwòrán náà bá múgi wọ́n gbẹ́gi gẹ́gẹ́ bí àwòrán ọmọ èdè ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún àkídà kan náà nìyẹn àdìsọ́kàn nìyẹn so àdìsọ́kàn ọmọ èdè ènìyàn kò sí bẹ́ẹ̀ yóò ṣe wà tí ò ní ní àdìsọ́kàn kò sí àwọn èèyàn kan wọ́n ti sin oòrùn rí àwọn èèyàn kan ti sin èèyàn rí àwọn èèyàn kan ti sí màálù rí lọ́wọ́lọ́wọ́ báyìí sọ̀rọ̀ yìí láwọn apá nílùú Indian bẹ́ẹ̀ bá pa màálù tó pa báwa ṣe máa ń pa màálù nílẹ̀ wa níbí báyìí ẹ̀wọ̀n gbére ni ẹ̀wọ̀n gbére ni kódà tí wọ́n bá ní ká pàgọ́ pẹ̀lú ìjọba ó nìkan fi sẹ́wọ̀n gbére ni torí pé lọ́dọ̀ wọn màálù ọlọ́run titi wọn ni àwọn ibìkan ń bẹ wọn kì í péjò tẹ bá fi lè péjò wọn ò pẹ́ nìyẹn ni ẹ pàkan nínú ọlọ́run ọba wọn ni kò sí tó bí àìsí ìmọ̀nà ọlọ́run ọba ni so kò sí bẹ́ẹ̀ yóò ṣe wà tí ò ní ní àdìsọ́kàn àdìsọ́kàn gbogbo ẹni bá fi lè ní ọkàn yóò ní tí ó dì sórí ọkàn yẹn là ń pè ní kíni àkìdá so àkìdá ẹ̀sìn ìsìláàmù òun ni ìkọ́kọ́ pa sófo àkọ́kọ́ empty gbáàyà wa ọkàn wa náà ọkàn wa bíi igbá báyìí ló ṣe rí gbogbo tí máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á dànù á wà lófo tọ́ á máa wá fíìlì rẹ̀ á máa kó sínú ẹ̀ pẹ̀lú tọ́lọ́ fúnra nàbí wa muhammad sallallahu alayhi wa sallam àti tọ́lọ́ fúnra tó fi tó sọ́nù kuraani fún wa láàmú wa kó síbẹ̀ láàmú kó síbẹ̀ láàmú kó síbẹ̀ eléyìí láti pè ní alẹ́ akídàtú alìsìlámíyà akídẹ́sì islam nìyí. ààrẹ lomi tó di mùsùlùmí ó di mùsùlùmí lóòótọ́ ni ṣùgbọ́n igbá ọkàn rẹ̀ kò pásòfò kò dánù èyí tó ń ṣe bọ̀ látàyè babaláwo látàyè oníṣègùn ìmẹ̀mẹ̀ ó wá fi tẹ̀sí islam kún ẹlòmíì sì ní tọ̀ yóò dánù nígbà tí ó bá fíìlì ẹ̀ padà ọ̀tọ̀ ni tó yẹ kó fi fíìlì ẹ̀ ọ̀tọ̀ ni tó fi mọ fíìlì ẹ̀ so oríire ọ̀ràn ìlànà láàmú rí níbi ṣiṣẹ́ ọmọ èdè nìyẹn ṣùgbọ́n táwọn pè ní alakidatu islamiyya gẹ́gẹ́ fún rẹ̀ òun ni ìní àdìsọ́kàn lórí ìjọkan ṣoṣo lọ́lọ́wọ́n ọba allah subhanahu wa ta'ala àti gbogbo àwọn ẹ̀ka ìgbàgbọ́ àdìsọ́kàn yìí a gbọ́dọ̀ ṣe iyèméjì lórí ẹ̀ torí gbogbo tá a bá ti ṣe iyèméjì lórí ẹ̀ kìí ṣe àkídà kìí ṣe àdìsọ́kàn wọ́n bá bèèrè lọ́wọ́ rẹ pé ọlọ́run mélòó ni ẹ̀ẹ́n lóòótọ́ náà mi lè sọ mò ń wo bóyá ẹyọ kan àbí méjì o ò tí ì lákìdá mùsùlùmí because eléyìí tó sọ yìí àkídà kan náà nìyẹn náà àwọn àfa wọ́n yẹ sábà máa fi aljazm sí alimanu aljazm ìgbàgbọ́ tí kò sí iye méjì lórí ẹ̀ ìgbàgbọ́ tó dáni lójú tá a dúró títí awa ìmọ̀ sísìn tábàjì wa lójú oorun pé bóòní a sọ a gbọ́dọ̀ ṣe iye méjì lórí ẹ̀ eléyìí la ń pè ní akídàtu alislamiya. Al al-imanu al-jazim so akidas islamu yìí tá a sọ fúnra yìí ṣókí rẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyí torí wípé al-akida orí rẹ̀ rán ni àní al-akidatu as-sahiha akida tó dáa bó la ṣe máa ma akida tó dáa níbo láti mọ̀ á padà mọ́ àlàyé ẹ̀rọ wa lórí ẹ̀ insha Allah ṣùgbọ́n ní ṣókí a máa ma àkídà tó dáa látọ̀dọ̀ ọlọ́run ọba wa tó dáa tó dá wa tó dọ́kàn wa tó gbẹ̀sìn kalẹ̀ a sì máa mọ̀ látara àwọn ànábì tọ́lọ́run tó rán sí wa eléyìí láìpẹ́ ní alẹ́ àkídà tó sọ̀híhà ṣùgbọ́n àkídà tí ò dáa òun ni àkídà tá a mọ̀ lórí àwọn nǹkan míì ẹ̀tọ́ sí ìpìlẹ̀ tá a sọ yìí bí àkídà ti bóyá ti ìdílé ni bí a ti àṣà ni bóyá ti àwùjọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlà fún aláwọ̀ àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kan àwọn kan bẹ wọ́n wọ́n sin màálù nílẹ̀ yorùbá a máa ń sin à ń sin à ń sin irin ẹ̀rí wọ́n ń bọ irin nílẹ̀ yorùbá òun ni ògún bọ ajá irinṣẹ́ ògún wọ́n bọ òkúta òun ni èṣù àkídà kan náà lélẹ́yìn ṣùgbọ́n àkídà yìí láì ṣe méjì tún bàtìlá àkídà tí ò dáa ni ń bẹ nílẹ̀ yorùbá nínú àkídà yorùbá wọ́n ní ká gbà yí pé àwọn ìyá wa àwọn náà ni ọlọ́wọ́n bá wa òbí wa òun náà ni olúwa wa àkídà tí ò dáa ni yẹn lóbi mi fi máa béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ ntọ́lọ̀ máa ń béèrè lọ́wọ́ ẹ̀dá lọ́wọ́ àwọn olù àwọn àwọn ẹrúsìn rẹ̀ àkídà tí ò dáa so àkídà tún sọ̀híhá àkídà tún bàtìlà méjèèjì ni àkídà tó dáa àtàkídà tí ò dáa ìrẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí wàá pa ọkàn rẹ sófo wàá ríra rẹ bí ìgbà tí yẹn bá ṣẹ̀ṣẹ̀ rẹ́ǹtì ilé ẹnìkan kó kúrò nílé ìwọ wá gbàbẹ̀ láìsí méjì kódà bó lówó ó lọ ya láti péǹtì ilé wàá kọ́kọ́ palẹ̀ ìsòfò náà gbogbo àwọn kan tó kó síbẹ̀ lọ́dọ̀dọ̀dọ̀ wàá kó jáde ẹ̀hẹ́n ó wáyé ṣe máa tó léèrè fún ara rẹ̀ tó fi kún rọ́ọ̀gì ló fẹ́ lò ní táìsì ni gbogbo ẹ̀ wáyé ṣe máa fi sí ó máa wá fi sí ó máa wá fi sí ó máa wá fi sí bẹ́ẹ̀ ló ṣe kí mùsùlùmí ṣe máa a máa ń bá a lò pẹ̀lú ń tá a mọ̀ láwùjọ a máa ń bá a lò pẹ̀lú àṣà àwọn a máa ń bá a lò pẹ̀lú àṣà àti a máa ń bá lò pẹ̀lú àṣà pẹ̀lú ìbára pure water tó bá sọ pé pure water àwọn yìí náà tó dá pure water ten naira tó bá já báyìí kó tó mu akọ tààtì ẹlẹ́gbẹ́ nù tẹ́ bá bí pé eléyìí tó ṣe yìí bó yẹ jẹ́ and ah kò sí nǹkan bó ṣe máa ń ṣe nù ta ni ń ṣe bẹ́ẹ̀ sanabi yẹn ló ṣe bẹ́ẹ̀ ni àbọ̀lọ̀ ló ní ká ṣe bẹ́ẹ̀ bó ṣe máa ń ṣe nù so ayé rí i pé láì sọ pé yẹn ń sọ fún yẹn àkídà yìí àkídà tí ó da yìí ó ń di táwọn èèyàn tí wọ́n ń jogún láàrin ara wọn bẹ́ẹ̀ bá béèrè pé ǹjẹ́ ọlọ́run bá ló sọ eléyìí wọ́n á ní rárá kí ló wá dé tẹ́ wá nígbàgbọ́ sí i kò yá wọn náà tuntun tó túmọ̀ sí pé gbogbo àwọn àkídà tí ò da wọ̀nyí láìsí méjì ìlànà ṣètọ́ni ni ìlànà ṣètọ́ni ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim ọlọ́run ya ayyuhalladhina amanu ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo la tattabi'u khutuwati shaitan ẹ má tẹ̀lé àwọn ipasẹ̀ shaitan innahu lakum aduwwun mubin ọ̀tá tó fojú hàn ní shaitan fún yín anabi wa muhammad sallallahu alayhi wa sallam ntaamọ̀ nínú àdìsọ́kàn ntaamọ̀ táàfin sinlọ́hún gbogbo ẹ̀ pátá ló sọ fún wa débi wípé ìkan náà sọ̀hábà abu darda radiyallahu ta'ala anhu ìkan náà àwọn yẹ̀wúdí ó ń jowú àwọn mùsùlùmí àà kí ló dé ṣé gbogbo nǹkan yín gbogbo nǹkan lànàbí yín kọ́ yín ni bẹ́ẹ̀ ni àbúrò dára ni bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ló kọ́ wa o kò sí ní tànàbí ò kọ́ wa hata alhara kódà bá ṣe yàgbẹ́ anabi sallallahu alaihi wasallam anabi kọ́ wa bá ṣe ya ìgbẹ́ ṣẹlá muhammad sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ sọ́wọ́ mùsùlùmí ń tàfi ṣe àdìsọ́kàn wa. So, òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó yànnàná rẹ̀ fún wa kò fi pamọ́ fún wa ó sì jíṣẹ́ ọlọ́wọ́n bá pé ṣùgbọ́n máa ń jẹ́ ìbànújẹ́ tá a bá rí ti àwọn mùsùlùmí tí wọ́n ń di sọ́kàn tí ò sí nínú àkọsílẹ̀ tí ò sí nínú ọ̀rọ̀ ọlọ́run tí ò sí nínú ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam mùsùlùmí náà lẹ́sọ̀ fún gba ah, eléyìí tẹ̀ ṣe yìí bó ló ṣe wá jẹ́ àbá ah, bá a nídìílé wa o bẹ́ẹ̀ bá bímọ o ndọ́tà bímọ gbàrà ọmọ yìí àtàrí méje òun láàfún jẹ ah eléyìí ò dáa ah àfa ẹ dákun ẹ jọ ẹ dákun ẹ dákun mùsùlùmí lèmi náà kódà alùsùn náà mi ni ṣùgbọ́n ah ìmọ̀ni mi ò tí ì gbé kí n má sọ pé ọmọ yóò ní jata rè ah ṣé ẹ fẹ́ kọ́ ọmọ lálùbá kàrí ah rárá alánàbí òfin lè kọ́ wa gánàbí fi kọ́ wa lélẹ̀ lélẹ̀ lélẹ̀ lélẹ̀ ẹ dákun bó bẹ́ lọ́hùn irú mọ́nìtẹ́yìn ni kọ́lọ́n fẹ́mi náà kò ní nǹkan ṣe ni láì ṣe méjì àkídà ni torí pé àkídà tá à ń sọ yìí níta bá di sórí ọkàn ó ní irúpa tí ó ṣe lóríkèéríkèé ara wa ó ní irúpa tí ó ṣe nílàákàyè wa kódà lórí owó wa lórí owó wa ó ní irúpa tí ó ṣe láwùjọ wa níta bá di sọ́kàn ó ní ó báwùjọ ó ṣe rí ẹ ní ka pépà kẹ mọ́ gbọ́ wọ́n wá yàn wọ́n gorí èèyàn wọ́n gé ọyàn obìnrin wọ́n gé abẹ́ ọkùnrin wọ́n gé wọ́n gé wọ́n gé wọ́n gé wọ́n gé wọ́n gé àwọn tó ń ṣe léyìí tí wọ́n lákìdá ni wọ́n lákìdá àkìdá tún bàtìlà àkìdá tí ò dáná ni lára ènìyàn ara ẹni four one nine àwọn tó ń jalè àkìdá tún bàtìlà a kàn ń wo bẹ́ẹ̀ ni ara orí ojú ẹsẹ̀ apá kò ní tí ó ṣe àfi tí ń bẹ lórí ọkàn ntọ́kàn bá dictate fún ni ni ó ṣe lọ́lọ́run Allah subhanahu wa ta'ala fi sọmọ́dá al-Qur'an al-Karim ọlọ́ni alladhina amanu ọlọ́ni ẹ̀rọ àwọn onígbàgbọ́ òdodo walam yalbisu imanahum bidhulmin àwọn ẹni yìí wọn ò sì fi zulmu ẹbọ ṣíṣe wọn ò fi kún ìgbàgbọ́ wọn àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo wọn ò sì fi ìlànà ẹbọ ṣíṣe wọn ò fi kún ìgbàgbọ́ wọn ọlọ́run ní ulaika lahumul amnu ọlọ́run ní àwọn ẹni wọ̀nyí láìsí èméjì àwọn ni wọ́n ní kíni ìfọ̀kànbalẹ̀ yóò jẹ́ titi wọn lórí owó wọn lórí ọmọ wọn lórí ìyàwó wọn nídìílé wọn níta wọn ládùúgbò wọn mọ̀lẹ́bí wọn láwùjọ wọn níbi owó wọn alẹ́ wọn ọ̀sán wọn òru wọn ulaika lahumul amnu ọlọ́run àwọn ẹni wọ̀nyí ni wọ́n ní wọ́n á ní ìfọ̀kànbalẹ̀ wa ulaika humul muhtadun àwọn ẹni wọ̀nyí láìsí èméjì àwọn ẹni tí ó mọ̀nà lára oore lára pàtàkì tí ń bẹ níbi ká ní àkídà tó dáa nìyí ká ní àdìsọ́kàn gẹ́gẹ́ bọ́lá ṣe fẹ́ràn nàbí sallallahu alayhi wa sallam gbogbo wa ta bá ti lọ sílùú Saudi rí kódà ẹni tó jọta Saudi gan yóò fẹ́ lé yóò mọ̀ ṣàdúrà fún Saudi ni pé ah ìlú ah, lélẹ́yìí àtọ̀sán àtòru kò sí yàtọ̀ àti ọ̀sán àtòru kò sí yàtọ̀ kódà òru làwọn yẹn máa ń jáde jù torí oòrùn ọ̀sán ó le kò bára mu wọ́n wá jáde lọ́sàn-án bá dé àwa yìí bá ti dágó mẹ́jọ ilẹ̀ ti ń dá a bẹ̀rù àlùjọ̀nú o a sì bẹ̀rù màláìkà ọlọ́run kọ́ là ń bẹ̀rù o kí là ń bẹ̀rù à ń bẹ̀rù ara wa náà ni <laughs> àwọn èèyàn bíi tiwa wọ́n fẹ́ dé tó bá fi lè di aago mẹ́wàá mọ́kànlá àdúgbò ti dá ta là ń bẹ̀rù à ń bẹ̀rù ara wa ni kì í ṣe àjẹnú kan là ń bẹ̀rù kọ́ gbogbo àtàwọn wọn kálẹ̀ ilé tó ní kálukú wa ti jáde ó kéré jù àfẹ́ ní ilẹ̀kùn bíi mẹ́ta nílé ọ̀tọ̀ ń tẹ̀fọ́n ọ̀tọ̀ ní main door ọ̀tọ̀ ní burglary nílẹ̀ ẹlòmíì tó máa pèrún báyìí tó máa ṣèkọ́ mọ̀ ẹlòmíì kó tó sílẹ̀kùn tó fi jáde kò wọ́n ti fẹ́ kínu tán torí kí ni à ń dáàbò ara wa ni sáwọn àlùjọ̀nù náà ń wọlé ni àlùjọ̀nù kọ́ sáwọn mọ̀lẹ́kà náà sọ̀kalẹ̀ ni àwọn kọ́ àwọn èèyàn ara wa náà ni ọmọ ádámà náà ni kò sí tó sì ń bí i ju wípé àkídà tí ò dáa tí ń bẹ láwùjọ wa yìí òun ni ò jẹ́ kí fọkànbalẹ̀ kó wà láwùjọ. subhanallah accident kan ṣẹlẹ̀ lọ́nà ilẹ̀ haúsá last week ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kú àwọn tí ò kú wọ́n ń jẹ̀rora àwọn kan sì débẹ̀ wọ́n sì ń kó fóònù wọn fóònù wọn tó ń kó wọ́n tún fídíò wọn wọ́n sẹ́ni sórí Facebook ṣáàkì dáadáa àkídà tí ò dáa ni wàláhì làádìm kálí mọ̀ yìí pé tá a bá àwọn olóyìnbó wa ní di earlier the better bá a bá ṣe tètè ká tún àkídà wa ṣe sí làwọn náà ó ṣe gbádùn àwùjọ wa sí bá àkídà wa bá ṣe wá bàjẹ́ sí bẹ́ẹ̀ la ṣe ní gbádùn àwùjọ wa sí kí láti ìtọ́wò Nàìjíríà ìjọba ológun wa ti lò ó ìjọba òyìnbó á ti lò ìjọba tiwantiwa á ti lò ìjọba tiwantiwọn á ti lò gbogbo ẹ̀ láti lo, síbẹ̀síbẹ̀ kò sí fọkànbalẹ̀ náà ni kí ló fà á akida asahiha àìlákìdá tó dáa ni sọtákìdá tó dáa bá wà tó bá wà láwùjọ ọkùn ó balẹ̀ àní máa wá ọmọ láwàtì èèyàn ní máa sọnù nǹkan wọn ò ní máa sọnù bí pọ́pátì wa bá sọnù á rí i gbogbo eléyìí lè tó ẹ̀sìn Islam bẹ́ẹ̀ bá sọ fóònù nísìnyí kó gbàgbé ẹ̀ ni tọ́ àyè bá mọ́ o tó ẹ̀ pa àwọn fóònù tó bá dá sí pé ó bá wé láwàní àbí fílẹ̀mù fóònù tó bá lo ọ̀já ó lè rí yẹn àwọn fóònù tí wọ́n wé rọ́bà lórí tí wọ́n wé rọ́bà lórí bẹ́ẹ̀ àwọn tó wé láwà nínú àbẹ́ tí wọ́n wé láwà níkùn irú yẹn tó bá sọnù ó súnmọ́ kó rí wọ́n padà pé a bá ti sọ nǹkan nù ni kò sí tó bì wàláì alákìdá tó dáa ni tá a bá lákìdá tó dáa tí àkìdá islam bá jókòó lórí ọkàn wa kò sí bó ṣe olè o ó ṣì kó ta wá tó àkìdá islam yóò tún tún wa dá a ti gbìn sí wa lẹ́mìí wípé ní tí ó jẹ́ tiwa kò le kọjá wa ní tó bá sì kọjá wa kì í titi wa ní tá a bá rí lẹ̀ àwọn akọ́lá ní àwọn àpòfin ẹ̀sìn lórí ẹ̀ níjó ni. Joni, oníkan náà ọmọ ìyá nẹ́sì islam kọ́lọ́n kó bá wa lékun náà ní fóònù ńlá kan ó rí ẹni tó ní fóònù yìí ti dààmú gan ni ó ti pé pé pé pé ẹni fóònù èmi ò rí i pé ọ̀rọ̀ wọn fọ̀rọ̀ lọ́wọ́ ń sọ̀rọ̀ ara gba fóònù ẹ ló ń dúpẹ́ àfà na thank ha na thank you God bless you God bless you mo á ní kí òun bá rí fóònù ẹ ni òun ní kó wá gba fóònù ẹ ah òun dà mo ní má ti fún mu wá mo wá ní yíbo talk through talk through talk through if na you see this phone if na say if na to say na far na him lost am na you see am shey you go give am mm, mm, talk through talk through so ododo o ni if na me see am if na far lost am na me see am i no go give am. tó dẹ̀ sọ yìí sí nìyí òdodo ni òdodo ni tó sọ yìí torí pé kò sákìdá lẹ́mí àwọn èèyàn tó lálàáfíà mo á ní jàǹdà mo á sọ fún pé èmi gan-an mo ti sọ fóònù méjì nù mi fóònù sì ni ìyẹn sọ fóònù nù wọ́n máa ń jí i ni fóònù tó bá rí àdírẹ́sì ẹni tó ní gbogbo ẹ̀ ló wà níbẹ̀ pátákó rẹ̀ kó lóòdù kírẹ́dìtì kó kọ́lu ẹ̀ ìyẹn sọ fóònù nù bí ìràkúnmí ni. Ana amori fóònù yìí ó rí fóònù yìí wà ló jí fóònù so ibi tá kìdá bá wà á gbọ́yé ibi tó bá ti sá kìdá à ní gbọ́yé kódà ara wa gan á mọ̀ bẹ̀rù ara wa kó má bàa jí wa gbé lánàá burú àkìdá nìyẹn yẹn ní àkìdá tún bá ti la àkìdá tí ò dáa ìfọ̀kànbalẹ̀ kò ní sí lórí ẹ̀mí wa ìfọ̀kànbalẹ̀ kò ní sí lórí dúkìá wa ìfọ̀kànbalẹ̀ kò ní sí lórí àwọn ọmọ wa ìfọ̀kànbalẹ̀ kò ní sí lórí àwọn ìyàwó lórí àwọn mọ̀lẹ́bí bàdé aláwa yìí àwọn kan láwọn fẹ́ wá sí programu yìí mo ní ah náà mo kéékèèké mo ní wá jókòó sílé tó bá ti di ìrọ̀lẹ́ lọ sí ti programu Markaz Al-Sunnah lọ gbọ́ wá sí nbẹ̀ mo ní bàdé àlá ń lọ àwọn tó ṣẹlẹ̀ ká tó parí wá sí ṣé rọ ni jẹ̀mọ́ irọ́kọ̀ ẹ̀jẹ̀ sìn ọ lè ní gbogbogbogbogbogbogbò mo yẹn bọ̀ ń sìn níbi orí bíríìjì tá a fẹ́ kún kó yẹn wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà níbẹ̀ kí ló fà á adáwọlé akídà ti àṣàhìhà àìsà akídà tó dáa ni wàláì tákìdà tó dáa bá wà ìfọkànbalẹ̀ máa wà àìsí àkídà tó dáa kò ní sí ìfọkànbalẹ̀ kò ní sí sórí ìlú jásí pé ọ̀ràn yẹn ní lórí gbogbo mùsùlùmí àtẹ̀ntí kì í ṣe mùsùlùmí ká ní àkídà tó ìsìlámì yẹn tó sọ̀hìhà àkídà sí ìsìlámù ọ̀ràn yẹn ní ká ní. Ọrọ yẹn ni gbẹni bá dé ìlú Saudi rí báyìí sọ fún lẹ́kẹ̀ẹ́ ẹ rí àpẹẹrẹ àpẹẹrẹ ni níta Islam mú wá tó jù lọ a rí àpẹẹrẹ ìfọkànbalẹ̀ tẹ́sí Islam mú wá látara àkídà a rí ní Saudi Arabia bí ẹ bá lóun kú kò sáyè fún mo fẹ kú ni kò sáyè fún wọn ò na gbogbo tán ni a ò ní kú sẹ́ẹ̀ àní mo kú ikú rọrùn ṣùgbọ́n nàìjíríà tó bá ló fẹ́ kú á ràn lọ́wọ́ kó tó kú á tó ràn lọ́wọ́ kún ni ó fẹ́ kú bàbá yìí bàbá yìí bàbá yìí wà á kú lọ́wọ́ kan náà ni kí ló fà á kò sákìlà tó lálàáfíà ni ìkan nínú àwọn kan tó lọ ṣe hajj ó kàn complain ni pé òun ní pain nígbàyà báyìí pain lásán náà ni ìrora díẹ̀ ló bá pe nọ́mbà tán fún wọn fún àwọn dókítọ̀ nọ́mbà dé pẹ̀lú ambulance pàápàá pàápàá pàápàá ah wọ́n mọ̀ pé àná yìí wọ́n sì bọ́ọ̀ lọ pe nọ́mbà ẹ mo pe nọ́mbà ṣùgbọ́n èmi kọ́ ni ambulance wa gbé ìwọ náà ni wọ́n gbé e o fẹ́ ku o ò ní kú sí ibà yìí wọ́n bá gbé lọ hospital ẹsẹ̀kẹsẹ̀ engine engine engine engine wọ́n ti dáàbò ó ní à mo ti gbádùn mo ti gbádùn mo ti gbádùn mo ti gbádùn mo ti gbádùn mo ti gbádùn ẹ wo nàìjíríà wa ayé lọ complain orí fọ́ lọ hospital orí ń mi yẹn mélòó ń complain rẹ̀ because n tó ju orí fífọ́ lọ bá complain rẹ̀ wọn ò ní dá wa lóhùn yẹn ló bí self medications ká máa wọ oògùn tá a lò fúnra ara wa gbogbo àlàmọ́ yìí paracetamol tó dáa tá a lè lò fórí fífọ́ bíi doctor láì ṣe doctor bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan yìí kò yẹ ká máa lò bẹ́ẹ̀ tíyẹn bá ní pain little pain lára a lọ rí doctor ok lo paracetamol ṣùgbọ́n nísìnyí gbogbo wa la ṣe self medication torí pé ah àwọn yẹn ń bẹ lọ hospital dá sí pé ìdajì ayé ìdajì àlìkíyàmọ̀ náà wà kò sí kankan kò sàmójútó kò sí kankan rárárárárárá kí ló fà ádámù àkìdá as-sahiha àìlákìdá tó dáa òun ni ní ṣókí àkìdá ìsìlámù òun ni ìnígbàgbọ́ tá a ní ṣe iyèméjì lórí ẹ̀ tá a fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ sínsínsín lórí bíbẹ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àti gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ nínú àwọn ẹ̀ka ìgbàgbọ́ eléyìí là ń pè ní al-aqidatu al-islamiyya akídẹ́sì islam tá a wá sọ yìí ó wá ní àwọn orúkọ míì tó gbajúmọ̀ pẹ̀lú nínú ẹ̀ ó ní akídà tá a bá gbọ́ akídà akídà akídà islamiyya ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun ni atawhid atawhid ìṣọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo níbi ìjọsìn níbi orúkọ àti níbi àwọn ṣíṣe ọlọ́run nínú rẹ̀ onáà ní alfikihu alakbar fikihu tó ga jù fikihu tó tóbi jù alimami abu hanifa rahimahullah alimami abu hanifa gbọ́ alámọ́ náà àwọn àgbà afa nínú àwọn afa alùsùnà afẹ́sì islam ni nínú àwọn tàbíù ni alimami abu hanifa rahimahullah mọ́bà abu hanifa òun lẹ́ni àkọ́kọ́ tó sọ àkídá ìsìlámù tó tún fún ní orúkọ míì tán pè ní alifekewele akibaru ó wá kọ ẹ̀rí ó kọ àwọn ọ̀rọ̀ ìgbàgbọ́ ó kó jọ ìtẹ́sí ìsìlámù tó dúró lórí ó kó ó wá pè ní alifekewele akibaru bẹ́ẹ̀ sì ni fíkìlì akibaru lóòótọ́ ó jẹ́ akibaru torí wípé kò sí fíkìlì tó tó ẹ̀ aluwala ẹ̀. Eh, irun ẹ̀ẹ́ eh, zaka awẹ, bẹẹ bẹẹ lọ lára àkídẹ́sì islamu ni ṣùgbọ́n àwọn kọ ni àkọ́kọ́ àwọn kọ́ nǹkan kan ni ó kọ́kọ́ jẹ́ ní tó jẹ́ kọ́kọ́ yìí òun ni ó jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kó jẹ ntọ́lọ́wọ́n bá tó bá a ṣe wà yìí pẹ̀lú sun ní alẹ́ sàn ni o ara ẹnìkan kì í ṣe mùsùlùmí bíá kírísítẹ̀nì bíá jíù ni ó ń ṣàngó ni ọlọ́yà ni òun náà wá jókòó mọ́tíláṣí ó ń gbọ́ wàásù kò ní gba aládàá lọ́dọ̀ ọlọ́run kí ló fà á kò sí àkídà lórí ọkàn rẹ̀ àlìfíkìwòlì akibaru kò sí fíkìwòlì asigaru òun ló ń tẹ̀lé bí mùsùlùmí kírísítẹ́nì bá gbà wẹ̀ ọlọ́run ní san lẹ́san bó yan zaka ọlọ́run ní tẹ́wọ́ gbà torí pé kò sí fíkìwòlì akibaru fíkìwò àkọ́kọ́ kò sí. Si so nínú orúkọ akida al-islamiyya òun ni atawhid òun ni alifikul akbar bákan náà nínú orúkọ rẹ̀ òun ni asunna a tún máa ń pè ní sunna lára nǹkan tí ò yẹ pọ̀lọpọ̀ nìyí tẹlẹmi ó máa yanu pagala yóò máa bú sunna sunna tá yìí ìtumọ̀ sunna lílo sunna ọ̀nà bí ọ̀nà bíi méje sí mẹ́jọ ló wà nílẹ̀ islam àwọn súnà kan bẹ tó dá sí pé a lè rí fín bá a bá rí wọn fín ó lọ bí súnà wo ni súnà táwọn afọ onífíkì ń pè ní súnà bí pákó àfẹsàlùwàlà kárùn pákó tó bá wù ẹ márùn pákó orin fínú kò sábúrú mbẹ àfẹkínu kàkà ọmọ gbẹ kákínu bẹ súnà ni tó bá bẹ́ẹ̀ rí fín o lè rí fín káwọ́ lẹ̀ ó gbaládàánú rẹ̀ o kàn ní gbaládélé tó ṣe yìí ni ṣùgbọ́n onírun ṣùgbọ́n àwọn súnà kan bẹ tẹ́lá sí pé a lè rí fín bẹ́yàn bá rí fín yóò bára rẹ̀ lẹ́yìn àrò súnà àkọ́kọ́ nínú súnà tá a kì í rí fín òní súnà tá a ń pè ní àkídà lílo àkídà fún súnà ká lo súnà fún àkídà súnà gbogbo àdìsọ́kàn tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó mú wa fún wa pátá súnà ni ìrìnfín yóò kúrò nílẹ̀ islam yóò bára ẹ̀ náà gbó kẹfìrí lórí àti pé ọ̀rọ̀ pákó bó ṣe kéré tó yìí tá a bá ṣe àlẹ́ṣẹ̀ àlùwalá wa sì pé ṣùgbọ́n tíyẹn bá fẹnu ara rẹ̀ sọ wípé a pákó mo mọ̀ pé lánàá tánà bíi mú wa ni ṣùgbọ́n lọ́dọ̀ tèmi o ìlànà jakujakun pákó yẹn lọ́dọ̀ tèmi náà èmi kórìí rẹ̀ kódà kẹ́ni yẹn kó mọ ọrùn pákó tó sọ gbólóhùn yìí kì í ṣe mùsùlùmí mọ́ ó ti di kèfèrí torí pé kì í ṣe pákó ló takò mọ́ nísìn ó takò ntọ́lọ́nfẹ́rẹ́ anabi sallallahu alayhi wa sallam ìjẹ́ anabi tí muhammadu jẹ́ anabi ló ń takò bẹ́ẹ̀ náà lẹ́yìn tó wó sùsùn tó dá sí pé tọ̀ ọtí ọlọ́run ṣe léèwọ̀ fún wa àyè mú òun náà sì ní kì í mú ṣùgbọ́n gbà tó bá sọ̀rọ̀ ọtí anabi náà máa mú un ṣùgbọ́n mi ò wò bóńtà náà bí sọ yẹn ó correct dó èmi ò kí mú o bóńtà bí sọ yẹn ó wrong ó ti di kíni ó ti di kèfèrí ẹgbẹ́ kan ìmú tó dẹ́ pé kì í ṣe gbogbo ẹni tí ìbá mutí òun ni ó gbà ládàá pé kò mutí lọ́dọ̀ Ọlọ́run pásítọ̀ tí ò mutí kò mutí ni kò mutí ni ládàá kankan ò ní tọ́ Ọlọ́run bò ní lórí ẹ̀ torí pé ìgbàgbọ́ àkọ́kọ́ kákọ́kọ́ gbà pé ọlọ́run ṣe kínní ilé wọ̀ ẹlẹ́ẹ̀kejì àtúwátún ni mú ẹlẹ́ẹ̀kejì yìí lòun ní kò ní tàkọ́kọ́ so súnà tó bá dá sí pé ntọ́lọ́run bá fi gbófin kalẹ̀ a gbọ́dọ̀ takò so àdìsọ́kàn tọ́lọ̀ fi rán nàbí Muhammad sallallahu alayhi wa sallam bí yàrá bá wọ́n sùsùn tó bá takò ìrẹ̀ ní láìsí méjì ẹni ẹ ti kúrò nínú ọgbẹ̀sìn Islam sórí àwọn súnà báyìí àìrìnfín ayé ní fi hàn tó bá wúyàn ó lè máa rún pákó tó bá wúyàn ó lè káwọ́ sílẹ̀ lórí inú tó bá wúyàn àwọn ìpele súnà tá a máa ṣe lórí inú tá a máa ṣe níbi àlùwàlá tá a máa ṣe níbi àwẹ̀ èèyàn lè fi ilẹ̀ kò bá ìjọsìn yẹn jẹ́ ṣùgbọ́n àdìsọ́kàn lórí ní tá yìí a gbọ́dọ̀ fi rinlẹ̀ fọlọ́hún so ní ṣókí nínú àwọn orúkọ tí àkídà ní súnà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà nínú àwọn orúkọ tí àkídà tó ní nínú ẹ̀sìn Islam òun ni al-imam al-imanu imanu ìgbàgbọ́ a máa ń pè ní àkídà torí pé imanu wa a mọ̀ pa lórí ntọ́nà fẹ́ràn nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tá a bá ti mọ̀ pa bẹ́ẹ̀ imanu ìran méjì ni o al-iman kí náà ń pè ní imanu gan lédè Lárúbáwá at ká gbà lódodo ẹ̀mẹ̀ pé èyàn oníṣẹ́ aláìdédé máa sin ère kó máa gba ère yìí lódodo àwọn tó ń sin Ṣàngó wọ́n gbà lódodo ni pé ó lè ràn wọ́n lọ́wọ́ ó lè dáàbò bò wọ́n àwọn tó ń sin màálù wọ́n gbà lódodo ni ó lè dáàbò bò wọ́n ó lè ràn wọ́n lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so imani náà nìyẹn náà ṣùgbọ́n imani al-imanu as-sahih imanu al-islami tá a gbọ́dọ̀ ní òun lèyí tó bá wá láti ọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run so àwọn eléyìí ní tá a rí ẹ̀kọ́ fún nínú ẹ̀sìn Islam lọ́dọ̀ àwọn àfáà láti nǹkan bíi ẹgbẹ̀rún ọdún tó lé lẹ́gbẹ̀rún ọdún kan sẹ́yìn táwọn àfẹ́sìn tí wọ́n ń pe ohun táwọn ń pè ní àkídà ní àfikún lásìkò tá wà yìí látara ìyẹgẹrẹ táwọn èèyàn yẹgẹrẹ àwọn aráwọ̀ èèyàn kan wọ́n máa ń pe àkídà láwọn orúkọ kan tó dá sí wípé àmọ́ látọ̀dọ̀ ànábì àmọ́ látọ̀dọ̀ àwọn sọ̀hábà bẹ́ẹ̀ la àmọ́ látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àrólé àwọn sàábé tánàbí ń sọ wípé ẹ̀ ráwọn ẹni wọ̀nyí àwọn gangan ló lóore jù ní gbogbo ẹ̀dá àwọn aláwọn èèyàn kan látara àròrí pé ó ti kàwé àbó ti kéwú ó ti ka mọ́ǹtìkì mọ́ǹtìkì ìmọ̀ ni nínú ìmọ̀ àwọn Greek ìmọ̀ àwọn greek àwọn greek sì nìyí wọn ò lẹ́sìn wọ́n gbára lé làákàyè wọn wọ́n gbógun tẹ̀sìn nínú àwọn ọmọ táwọn kan wọ̀nyí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ń darí ayé wọ́n ń pè kan ní ilmul mantik òun la máa ń pè lóyìnbó ní logic ìmọ̀ logic náà ń pè bẹ́ẹ̀ kìí ṣe ìmọ̀ tó dáa mùsùlùmí èkó bẹ́ẹ̀ bá gba ọ̀tún wọlé yóò gbòsì jáde bí ẹ bá jọmọ lúwàbí tó jẹ́ ní eré sọ́lọ́hún nígbà tó bá fi kọ́ tó bá fi jáde kúrò níbẹ̀ á ti dìdàkudà yóò ti di wèrè anabi ò kọ́ wa mọ́ntìkì àwọn sàábì ò mọ mọ́ntìkì mọ́ntìkì ò sínú kúránì lọ́jíìkì ká gbé làákàyè síwájú ká tì làákàyè síwájú gbogbo nǹkan ọ̀rọ̀ ọlọ́run á tì làákàyè síwájú rẹ̀ ọ̀rọ̀ anabi á tì làákàyè síwájú ẹ̀ ń bá pè mọ́ntìkì nù màdà ah, ẹ̀ àfà gbàtẹ́ sọ nísìnyí pé ẹ ẹ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni kí ni logic tó wà lẹ́yìn ẹ̀ logic tó wà lẹ́yìn ẹ̀ <laughs> má dára yẹn láàmú o tó bá ti rú yẹn bẹ́ẹ̀ kó bàtà rẹ̀ máa lọ ọlọ́run la yadurrukum man dalla idha ihtadaytum ẹni bá ti sọnù ẹ má dẹ́ kó fi tiẹ̀ kó nira báyìí ìmọ̀ yìí nítòsí ńláàánú ni yìí pé wọ́n wá ń kọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn lékè wa ọ̀pọ̀lọpọ̀ àwọn lékè wa náà ń kọ́ àwọn alimọ̀dárísù alàrọ̀bíyà alìsìlámíyà wa ta nílẹ̀ yorùbá náà ti ń kọ́ bẹ́ẹ̀ sì ni àyè kọ́ àyè kọ́ ìyẹn ló fi já sí wípé àwọn ilé wa alimọ̀dárísù alàrọ̀bíyà ta ní nílẹ̀ yorùbá àǹfààní àǹfààní dáadáa tí wọ́n ṣe fún àwùjọ ó kéré sí aburú tó ń ṣe fún àwùjọ nítorí nìyẹn ńgbà nílé kéwu ó ka wọ́n kà díìsì ẹ àfọmọ́ni kini kini kí ni hikima kini kini kini kini kí ni náà láwa di pé tọ̀ tábà wá rí ọ̀rọ̀ ọlọ́run kan tó ní ká ṣe báyìí á ní kí ni kí ni kí ló dé tọ̀rọ̀ ní ká ṣe àwọn onímọ̀ntìkì nínú àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ti kó tí àrùn yìí ti wọ̀ wọ́n lára wọ́n ní àlùwàlá tá a ṣe yẹn á fún wa ní health benefit àǹfààní ara ọlọ́run bó sọ yín fún wa náà alukurani abọ́lọ́run bá sọ bẹ́ẹ̀ náà alukurani ni abánabi sọ bẹ́ẹ̀ ni ni ẹ̀hẹ́n ọlọ́run ní ká ṣàlùwàlá ṣàlùwàlá ti ti wa sẹ̀mí náà wà tán náà làwa ń lò tọ́lọ́run bá ti sọ àwa gbọ́ tánà bá ti sọ àwa gbọ́ ìkànnì wa ń sọ yí pé gbogbo ẹni bá ń ṣàlùwàlá nínú ìmọ̀ tí máa ń tìkì tí ó fún òun ni pé á tí ẹ máa ń fọ irun ojú yìí ní gbogbogbà ojú rẹ̀ ò ní fọ́ wọn làwọn ní sọ ẹnìkan á ah alákùnmùlà dẹ́sẹ̀ kò rí bẹ́ẹ̀ o tẹ́kẹ́ bẹ́ẹ̀ ni àwọn ẹ̀yà wa nílẹ̀ haúsá àwọn náà fọ́ lójú ju àwọn ibo lọ àyè bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ haúsá fọ́ lójú ju lọ ni wọn araburu mọ́ntìkì nù mọ́ntìkì yìí máa ń fẹ́ jẹ́ ká pe ọ̀rọ̀ ọlọ́run sọlọ ń sọ yìí pé gbogbo ẹni máa ń ṣàlùwàlá ò ní fọ́ lójú mo ló wà nù kúránì mo ló wà nínú hadith anabi sọ́nà ọlọ́run ni yá ẹ̀wọ̀ lẹ́dí náà amanu ìdá ìdá ìgbàkigbà tí kómtum tẹ́ ẹ bá ti fẹ́ kínu ntí ó bí àlùwàlá ṣiṣẹ́ nu ìdá kómtum ila salah fagsilu wujuhakum so a fẹ́ nǹkan kan mímọ lẹ́yìn ẹ̀ akẹ́kọ̀ọ́ àti ọgbẹ́tọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá jí lẹ́yìn ìjọ kan tó bá yóò fún ní kíní kan two hundred and sixty kíní kan forty kíní kan forty ẹ má dara wa láàmú arábì òsèlè yìí ọlọ́wọ́ bó òsèlè yìí torí pé níta ẹ̀ ń sọ yìí tá a bá padà rí lára èèyàn ẹni yẹn ó lè fa sábàbí kó fẹ̀sìn lẹ̀ wọ́n dẹ̀ ní tí yẹn bá ń ṣàlàlá kò ní fọ́ lójú o ojú ìbọn ti fẹ́ fọ́ ẹ̀sìn Islam ń parọ́ ṣùgbọ́n Islam sọ bẹ́ẹ̀ so ilmu limantik ìmọ̀ mantiki náà ń kọ́ lọ́pọ̀lọpọ̀ léèké wa ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ léèké wò fi ṣàǹfààní sáwùjọ tẹ́ bá ń lọ tẹ́ bá bọ̀ àwọn tó ń yẹ pé ìwà tí ń bẹ lọ́wọ́ wọn ó burú ju ìwé tí ò lọ lè kéwù lọ òun làwọn tá a lọ lè kéwù kódà akónira bá èèyàn atókónira bá nǹkan tí kì í ṣe èèyàn nǹkan ẹ̀mí àwọn ẹran àwọn ti mọ̀ wọ́n bá ti ń bọ̀ báyìí mọ̀ sí fúnra pé àfáǹbọ̀wò àfáǹbọ̀wò àfáǹbọ̀wò aláǹgbá nìkan àfáàní ó ní pé yá kan báyìí báyìí báyìí báyìí Oya yá ẹ lọ sanṣẹ́ yìí ẹ lọ ẹ ẹ lọ bẹ̀wò lánàá ewúrẹ́ ewúrẹ́ tó lọ jẹjẹrẹ wọ́n sì na wọ́n nà ní àdó gbà á àjẹbí dání kí ló fà á ìmọ̀ mọ́ntìkì ni o gbogbo àwọn ìmọ̀ yìí ni o tó bá yẹ pé nǹkan nàbí sallallahu alaihi wasallam tó fi re àwọn sọ̀hábà òun náà máa fi ń rè wá nílé kéwú àwùjọ wo ò ní rí báyìí àwùjọ wa kò ní rí báyìí ẹ̀yin náà ẹ wò ẹni bá lọ ilé tó lòun lọ rí di science ẹni bá lọ ilé ìwé tó lọ rí di economics awade àti mẹ́sìndé ọmọ tí ò borí kó tó kúrò lé àdẹ̀dé gbìyànjú àwọn mss ní school wọn á dé gbìyànjú gbìyànjú yóò di kó ń bora ó ń borí kódà bí ìbá ṣe tẹ pé àwọn bàbá rẹ ó bínú gan ni ó dẹ́dà ti bojú wọ́n gbẹ́dọ̀ bí wọ́n gbìyànjú tọ̀ school ọ̀rọ̀ ilé ayé ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anìkọ́ ọmọ lọ́ọ́ kó lọ mú kó lọ kọ́ṣẹ́ ni awade aríṣẹ́kọ́ atúmẹ̀sìn wálé ilé kéwú ọ̀rọ̀ àlìkíyàmọ̀ la gbélé lórí ẹ̀rí kìí ṣọ̀rọ̀ iṣẹ́ a nìkan mọ lọ nígbà tó fi dé la ilaha illallah la ilaha illallah ìkákan ò ní wọ́n dì mọ́ ó ti mọ bá ṣe ń yíwọ́ padà irun abíyá obìnrin ó mọ tó wúlò fún irun mú ọkùnrin ó mọ tó fi ń ṣe é aláǹgbá adarípọn ọmọ tó wúlò fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé bó ṣe kó rí nìyí ìyẹn lọ́pọ̀lọpọ̀ wọn èéfi kírun ìyẹn lọ́pọ̀lọpọ̀ wọn èéfi gbàwẹ̀ látara mọ́ǹtìkì látara mọ́ǹtìkì ìyẹn ló sún wọn débi ipò tí wọ́n gbé àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn sí tán gbéga ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ ìyẹn ni àwọn àdádálẹ̀ tán mú wá àní sọláàtù fati ó lóore ju kuraani lọ lọ́nà six thousand five hundred ẹni bá ka sọláàtù fati ẹyọ kan ṣoṣo tó kẹyọ kan yóò gbà ládàá ju ẹni tó ka kùránì láti fati àdé nọ́ọ̀sì ní igba lọ́nà ẹgbẹ̀rún mẹ́fà àti ọgọ́rùn márùn lọ. bá a lo two hundred years láyé a lè parí kùránì bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ dókun bẹ́ẹ̀ six thousand five hundred times tó ti bẹ́ẹ̀ wọ́n ní sọ̀lá tó fati kan lóore jùlọ iṣẹ́ mọ́ntìkì nù. so àwọn ẹni wọ̀nyí tí wọ́n lọ pẹ̀lú mọ́ntìkì yìí àwọn ni wọ́n wá ń pe ọ̀rọ̀ àkídà wọ́n á pè ní kíni alifikiru alislami bá a ṣe ń ronú nínú ẹ̀sìn islam bá a ṣe ń ronú kò sí tó fà á ju wípé wọ́n fẹ́ bi wọ́n fẹ́ fi àbòǹbùjẹ́kù sórí ọ̀rọ̀ ẹ̀wọ̀n tá a kàkálẹ̀ fún wa yìí ǹjẹ́ mùsùlùmí kan tọ́rọ̀ ẹ̀sìn yé a máa ṣe irú àwọn kan wọ̀nyí rárá lára aburú ẹ̀ nù bákan náà lára aburú tí àwọn èèyàn tí wọ́n ń sọ ọ̀rọ̀ àkídà wọ́n fún ọmọ ń pa àkídà ní falsafatul islamiyya alfalsafatul islamiyya islamic philosophy kí náà pé philosophy wọ́n ní ìmọ̀ falsafa ìmọ̀ tó wá láti bi fẹ́yìlà sufi fẹ́yìlà sufi sufi fẹ́yìlà ìmọ̀ sufi làákàyè ìmọ̀ àbí ìfẹ́ fẹ́lá ìfẹ́ sufi ìmọ̀ ìfẹ́ ìmọ̀ ìfẹ́ ìmọ̀ ìfẹ́ ìmọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá tó bá nífẹ̀ẹ́ ìmọ̀ gan wọ́n á pè ní kí ni fẹ́lá sufi fìlọ́sọ́fà ṣùgbọ́n lọ́dọ̀ wọn ní táwọn ń pè ní ìmọ̀ lọ́dọ̀ wọn òun ni ìmọ̀ àmójúrí kìí ṣe ìmọ̀ àfetígbọ́ ìmọ̀ àmójúrí náà ń pè ní ìmọ̀ lọ́dọ̀ wọn ìmọ̀ tá a bá lè prove tẹ́bá ní a bọ́tù yìí omi bẹ́ẹ̀ philosophy kò ní gbà ẹ jà ẹ wàá dà ókè omi bẹ́ẹ̀ lóòótọ́ ní òtò gbà <laughs> ǹdá ń pè ní falsafanu àwọn ẹni wọ̀nyí wọn ò kí ń nígbàgbọ́ sí nǹkan tí wọn ò kí ń rí àfi tán bá rí tí wọ́n sì lè proof bóyá jẹ́ ni ìyẹn ló wá sún àwọn èèyàn kan tó dá sí pé wọn ò farabalẹ̀ tí wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ philosophy àwọn greek yìí wọ́n wá ń pe akida wa mùsùlùmí ní kíni alfalsafatul islamiyya islamic philosophy èyí ló mú wọn wọ́n wá sọ pé akida ní tá a máa ń prove nínà á wá tì wọ́n débi wípé ntọ́lọ́hún ò sọ sábàbí rẹ̀ fún wa àwọn ò fẹ́ wá sábàbí ẹ̀ tipátipá wọ́n bá bẹ̀rẹ̀ pé ọlọ́run mélòó ni kí lásán ẹyọ kan ṣo ni lọ́dọ̀ àwọn ẹni wọ̀nyí kò tó o wọ́n á ní o gbọ́dọ̀ lè ṣàlàyé báwo ló ṣe jẹ́ ẹyọ kan ìyẹn wàá mú wọn ká máa wá lò lákàyè wọ́n á wọn náà wò tó bá rí i pé ẹ àwọn èèyàn ìran kan ni wá àwọn ìran kan ni wá igi ìran kan ni sánmà ìkan ni ilẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run náà ìkan ni lákùbà lákùbà lákùbà láì mọ̀ pé kì í ṣe gbogbo nǹkan tó wà nínú ìgbàgbọ́ àwa mùsùlùmí òun ló ṣe é proof a ní ìkànnà pè ní samayat a gbọ́ a gbà má wádìí ẹ̀ tó bá ti wádìí ẹ̀ ìyẹn fẹ́ sọnù nù bó ṣe jẹ́ sí pé nǹkan kan bẹ táwọn àgbọn ò kí ń wádìí nínú àwọn alámọ̀rí ilé ayé wa tá a máa bí ẹ pé ǹjẹ́ o ní bàbá bàbá kí ló sọ wàá ní bẹ́ẹ̀ ni wọ́n á bí ẹ pé ǹjẹ́ o rí rí bàbá bàbá kẹrin sí bàbá rẹ ǹjẹ́ o rí rí wọn náà mi rí rí báwo ṣe á mọ̀ pé o ní bàbá bàbá o mọ̀ bẹ́ẹ̀ bàbá rẹ ń parọ́ náà fi sọ pé o ní bàbá bàbá bẹ́ẹ̀ bàbá rẹ nìkan ló jẹ́ bọ́lá ti sọ mọ́ torí pé o lè prove ẹ̀ ló bá dákẹ́ ṣùgbọ́n àgbà yìí pé bàbá wa ń bẹ bàbá tó bí wọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá tó fi dórí ádámù àgbà bẹ́ẹ̀ bá a ṣe wá gbélé yìí gbọ́ kí ló wá dé tó wá fẹ́ bí ìnira fún wa ká nígbàgbọ́ nípa àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ ẹ̀sìn tó dá sí pé àlàyé rẹ̀ ọlọ́run bò fún wa ọlọ́run kan sọ fún wa ká nígbàgbọ́ nípa ẹni a gbọ́dọ̀ wá díẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹni wọ̀nyí látara ìkọjá àlà wọn wọ́n ti da lúrú pọ̀ mọ́ sápà ìmọ̀ ẹ̀sìn wọ́n wá dàpọ̀ mọ́ ìmọ̀ àwọn ará greek náà fi ń pè ní alfalsafatu alislamiya islamic philosophy ká fún wa lápẹẹrẹ àwọn onífìlọ́sọ́fì wọ́n ní òsọ lọ́hùn torí pé ẹ ẹ̀yin mùsùlùmí tẹ́tí pọ́ lọ́hùn máa ń bẹ ẹ lè prove ẹ̀ lóòótọ́ tó bá bí ẹ pé sọ́lọ́hùn ń bẹ lóòótọ́ wà ní bẹ́ẹ̀ ni onígbàgbọ́ sí ó yá prove ẹ̀ fún wa kí la mọ̀ sọ kí la mọ̀ sọ kí la mọ̀ tá a fẹ́ sọ tó lè yé kí la tá a fẹ́ sọ tí ó tàrẹ ẹ̀gbọ́ wáyé a ah èmi nígbàgbọ́ pọ́nlọ́ba ń bẹ o Kùránì sọ. So Kurani sọ anábì sọ ó ti tán ìyẹn ló fún wọn lọ́kànbalẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹni wọ̀nyí kò lọ́bẹ̀ o ìyẹn ló fà á ìkan nínú àwọn àfa nínú àwọn ẹni ìṣíwájú ó ń lọ àwọn ẹni wọ̀nyí àwọn onífìlọ́sọ́fì yìí wọ́n wá jókòó wọ́n tó bí ọgọ́rùn-ún wọ́n wà ní àwùjọ kan wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí alákìídà lélẹ́yìí o ó ọlọ́run bá ọ̀kan ṣoṣo ni ọlọ́run tí ò rí ẹni tí ò rí ló ń sìn ẹni tí ò rí ló gbàgbọ́ sí afa wa padà afa wa ni ṣé mi lẹ fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n ní ìwọ náà ni ìwọ lágọ o sọ bẹ ọlọ́run tó sọ pé ń bẹ sọ fún ọyá ọyá jẹ́kari jẹ́kari prove ẹ̀ fún wa afa ò ṣe ní kò ṣe méní kò ṣe méjì wa ni ẹ gbọ́ èmi gbà pé ọlọ́run bá ń bẹ mo gbà bẹ́ẹ̀ ẹ̀yin ò gbà ok afa náà wá fẹ́ lu làákàyè pẹ̀lú wọn afa wa ni má bínú o ẹ jẹ́ kí n bí yín lé àwọn ìbéèrè mẹ́ta kan tẹ́ bá fi lè gba mẹ́ta yìí a èmi ló dára yín alákọ̀ọ́kọ́ ǹjẹ́ ẹ nílà káyì àà wọn wúra máa ń pè àà ìbéèrè ìbéèrè ọ̀dẹ ìwé pé ìbéèrè ọ̀dẹ olóńbéèrè yìí tá a bá nílà káyì ni bá a ṣe ń bẹ́ẹ̀ fọ̀rọ̀ yìí à ní bẹ́ẹ̀ fọ̀rọ̀ à nílà káyì àfààní à ibi tí mo lọ kọ́hún làákàyè yẹn èmi ò gbà pé ní làákàyè ẹ mú yẹn jáde ẹ sórí tébù yìí tí bá ti rí màá gbẹ kó lóòótọ́ ẹ ní làákàyè ah, wọ́n máa wọra pé ó rà pé o dáfà ara wọn kọ́kọ́ balẹ̀ pẹ̀sẹ̀ àfààní ẹlẹ́ẹ̀kejì lọ́pọlọ ní bó a ṣe kó mọ̀ lọ́pọlọ èmi ò lọ́pọlọ tẹ́ ẹ bá ọpọlọ yẹn mú jáde sórí tébù ẹ pé bí àwọn afẹlẹ pé ẹfọpọlọ sórí tébù kò dára ayé kò dára ayé mọ dára àlìkìyàmọ wọn bá ní àfa alọpọlọ àfa ni mi gbàsẹ àní ẹ mú wa ṣe é pé òun nílà káyè mú jáde òun sì rọpọlọ gbé sórí tébù ẹlẹ́kẹta àfa ni ǹjẹ́ ní ẹ̀mí ṣe ẹlẹ́mìí àfa alẹ́mìí bàbá ara wọn ti rọ̀ alẹ́mi bàbá lẹ́mi ni àrímọ̀ sọ̀rọ̀ èmi ò gbà pé lẹ́mi o mo ṣe rí yìí òkú ni mò ń rí wájú mi yìí òkú sì ni wọn torí aláìmọ̀kan aláìmọ̀kan àtòkú bákan náà ni aláìmọ̀kan tí ò fẹ́ mọ̀ òun àtòkú bákan náà ni afáàní ẹ̀mí yẹn ẹ dákun ẹ fi sórí tébù kí n rí lọ́rọ́ bá pèsè díẹ̀ nínú àwọn ọgọ́rùn-ún àwọn bíi sixty náà kúrò nílànà philosophy náà di mùsùlùmí ẹ wò ṣé gbogbo nǹkan náà la lè máa mú àlàyé wá lórí ẹ̀ ni gbogbo nǹkan kọ́ eléyìí ló fà nígbà tí Imam Malik rahimahullah nílùú Madina ó wà mọ́ṣáláṣí ànábì bá wà ní mọ́ṣáláṣí báyìí náà ni ó ń dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ lálákùnrin kan bá wọlé ó ní yá bá Abdullah wọ bàbá Abdullahi a ti mọ al-istiwa istiwa bọ́lọ̀ bá ń bẹ lórí arashi rẹ̀ a ó ní wàkẹ́yìf ṣùgbọ́n báwo lọ́lọ́run bá ṣe ń bẹ lórí ara sí ẹ̀ ni o ṣe mí ní kò ṣe méjì ó fọwọ́ betí ó fọwọ́ betí ó ní ẹgbẹ́ arákùnrin yìí jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde wọ́n gbé jáde ó tún padà wá ń ó tún béèrè béèrè sí wa ni ṣùgbọ́n ìròrí ti ń òun lọ́rọ́kùnrin fẹ́ lò níjọ́ yìí mọ́mọ́lìkì wá sọ pé ẹ gbé jáde sẹ́ ó tún padà wájú kẹta mọ́mọ́lìkì wá sọ̀rọ̀ kan yìí pé wọ́n gbọ́ o alistiwa ma'lum tó máa ní kọ́lọ́ máa ń bẹ lórí àràṣí ma'lum bẹ́ẹ̀ bá jókòó sórí àga tó ló ń bẹ lórí àga lédè àgbọ̀yé ọlọ́run bá lóun bẹ lórí àràṣí òun ma'lum àtìmọ̀túnmẹ̀ wal kayf majhul ṣùgbọ́n bó lọ́nà bá ṣe ń bẹ lórí àràṣí mọ̀júwùl ẹ̀dá kan ò mọ́ ẹ̀ ó fẹ̀yìntì ni ó dẹ̀ngẹ́ ni ó post ni ó kíní kan ni ó pè é àwáwí nu àmọ́ bọ́lọ́wọ́n bá ṣe ń bẹ lórí àràṣí rẹ̀ ṣùgbọ́n lọ́nà bá ń bẹ lórí àràṣí wal imanu bihi wajib ká gbàgbọ́ pọ́lọ́wọ́n bá ń bẹ lórí àràṣí ọ̀ràn yẹn ni o wasuwalu anihu bidia ká máa wá béèrè béèrè pé báwo lọ́nà bá ṣe ń bẹ lórí àràṣí mọ́mọ́lẹ́kì ni àdáadáa lẹ́ ni àyè béèrè rẹ̀ àìbèrè ẹ̀ so kì í ṣe gbogbo nǹkan nínú ẹ̀sìn Islam òun làwọn mùsùlùmí lálẹ́ sọ pàtó bó ṣe lọ bó ṣe jẹ́ àyèfi èyí tọ́lọ́run bá sọ fún wa gbogbo ẹ̀kọ́ láàmú béèrè kí nìdí kí nìdí ẹ̀ kí nìdí ẹ̀ mọ̀tò bẹ́ẹ̀ lómi pé ẹ anábì ní ìmọ̀ràn ọkùnrin o kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ o ìmọ̀ràn obìnrin o yóò kọjá kókósẹ̀ yóò kanlẹ̀ o wọ́n á bẹ̀ pé ẹ tọkùnrin yẹn kí ni rísí kini kí ni kí a kápá anábì ló bá ń sọ fún ọ wípé kò gbọdọ̀ kọ́dá kókó sẹ̀ ó mọ bí anábì mọ́ bínú o kí ni ìdí tọ́lọ́ fi sọ fún ọ yìí pé <laughs> gbogbo ẹni máa ń di kí ni ìdí kí ni ìdí kí ni ìdí lórí ọ̀rọ̀ tẹ́sí òmùdí wá lórí ẹ̀ kò sí èméjì àrùn òun ló ń bẹ́ẹ̀ kí ni ìdí tẹ́ fi jásí pé ẹ̀yin ni bàbá mi náà kí ni ìdí náà á náà bá orí rẹ̀ ò dáa nǹkan ń ṣe dọ́là di dọ́là sí lé three hundred ẹ àwọn máa tá a yẹ káàkiri wọ́n á ń béèrè béèrè má tún gbé wẹ̀lẹ́ lọ dákẹ́dẹ́ akọ́dà á ni mo ta sọ fún ṣùgbọ́n àlè mọ́ so ní ṣókí mùsùlùmí àyè máa wádìí tí ò yẹ ká wádìí ntọ́lọ́nba fún wa nídìí rẹ̀ lágbà nítorí bá ti fún wa nídìí rẹ̀ káfílẹ̀ bẹ́ẹ̀ so akida islam ayé pè ní falisafa gbólóhùn tí ò dáa ni nítorí àsìkò akida islam yìí tá a sọ fúnra wa ó wá ní àwọn al-khasa'is àwọn ohun ẹ̀ṣà ń bẹ fún akida ẹ̀sìn islam yẹn ni pé akida islam. Yani etí lára nǹkan tó kó dání tá a lè bá níbi gbogbo àwọn àdìsọ́kàn àwọn èèyàn pátá. allahu akbar alhamdulillah alaqidatu islamiyya aqidatu islamu aqidatun alamiyatun aqida gbogbo àgbáláyé ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. <laughs> àwọn oníṣàngó àwọn tó ń pera wọn ní ẹ̀sìn ìbílẹ̀ nílẹ̀ yorùbá ìlànà wọn ó yàtọ̀ sí ẹ̀sìn ìbílẹ̀ nílẹ̀ yíbò ó yàtọ̀ sí ẹ̀sìn ìbílẹ̀ nílẹ̀ haúsá ní nàìjíríà nìyẹn o ká má ti wá sọ láwọn olómi láwọn olómi láwọn olómi láwọn olómi tó túmọ̀ sí pé ẹlẹ́sìn ìbílẹ̀ nílẹ̀ yorùbá tó bá tún délùú indian torí pé àwọn èèyàn kan tún sin màálù ẹni pé yóò fẹ́ pé àwọn èèyàn kèfèrí ni wọ́n òun náà sì ní Ṣàngó lòun sìn báwọn náà bá wá sílẹ̀ Yorùbá tani pé àwọn yẹn kan wọ́n ń sin omi ah wèrè lẹ́yìn ni omi lẹ́yìn sìn ni tó lọ́dọ̀ títí wọn àwọn yẹn sin omi ó jọra àbí ó jọra wọn kò jọra wọn so àkídẹ́sì Islam àkídẹ́tun alamiyetun shamila àkídà kan ni tó dá sí pé kò sí àkídà gbogbo ilé ayé ni. لا إله إلا الله محمد رسول الله الله أكبر محمد رسول الله anywhere in the whole world bẹ́ẹ̀ ṣe máa bá a nù tó máa bí mùsùlùmí méjì lọ́wọ́ bá rẹ ọ̀kan ṣoṣo ni tala anabi rẹ muhammadu ni kí lọ́wọ́ bá fi náà bí alukurani ni kítún ni sunna ni ìrúwákàtí márùn-ún bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni mélòó nira ka ṣubú yìí méjì zuri mẹ́rin asiri mẹ́rin magiribi mẹ́ta ìṣáì mẹ́rin anywhere lásán o àtún lárúbáwá àtẹ̀tí kìí ṣe lárúbáwá lára lára pípé tẹ̀sí islam tó pé nìyí gbogbo ẹ̀sìn yòókù tí ń bẹ ní ayé yìí ẹ̀sìn a máa yàtọ̀ níbàámu sí èdè tó fi ń ṣe bí tẹ̀sí islam kọ́ wàláhì ibi islam kọ lára tó bí kí àwọn èèyàn kan tán ṣe wọ́n jára wọn gbà lọ́wọ́ àwọn roman catholic ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ catholic ló ní gbogbo christianity pátápátá ìgbà tí wọ́n ti gbé christianity dé lu rome ló ti di tó ń bẹ lábẹ́ àwọn catholic gbogbo àwọn ọba lu rome pátá wọ́n ti gbẹ́sẹ̀ lé àwọn náà ń control bó ti fẹ́ àti bó ṣe wù wọ́n ló bá di pé ìnira yìí wá pọ̀ ẹ̀ lè mi ẹ lè gbin kátólíìkì wọ́n fi òyìnbó fi ṣe wọ́n fi òyìnbó fi jọ́sìn wọ́n fi yorùbá fi jọ́sìn èdè ìpínlẹ̀ èdè latin náà fi jọ́sìn kátólíìkì èrè jésù ó tóbi lẹ́mi wọn èrè mary ó tóbi lẹ́mi wọn àwọn náà wọ́n ń darí gbogbo àgbáláyé débi wípé nínú àwọn tó jẹ́ catholic náà ló wá yarí mọ́ wọn lọ́wọ́ ń bẹ nínú wọn tí wọ́n pa ó ń bẹ nínú wọn tó dá sí pé wọ́n padà wá gbọ́ pé ah eléyìí kó tó kú kò ṣe catholic mọ́ òun wá mọ̀ pé kò ṣe mọ́ àfilẹ́yìn ìgbà tó kú tí wọ́n sin lásìkò sí yìí ilé ayé ó lé mọ́ wọn catholic wọ́n sì lọ sínú sàárè wọn wọ́n á wú jáde wọ́n á sún wọ́n á sún ìwọ ó yẹ kí wọ́n eléyìí ó yẹ kí wọ́n pa ni ó yẹ kí ìjọba catholic pa ni so ìnira yìí pọ̀ débi pé ẹ lè sọ̀rọ̀ kẹlẹ́ fẹ́ tako catholic gbogbo àwọn ìjọ kírísítẹ́nì náà nígbà náà gbẹ̀yìngbẹ̀yìn àwọn kan wá jáde ẹ̀rí wọ́n jáde látara protest láfi wọ́n pè wọ́n ní protestant àwọn tó ṣe protest à nígbà o à nígbà o ẹ jẹ́ ká máa lọ o ìyẹn ló bí la fi ń rí ṣẹlẹ̀ ní nàìjíríà la fi ní gbogbo ẹ̀ mo ṣe wá rí yìí iye ìran tí wọ́n pín sí. Si òun náà ní iye ìran ìlànà jọ́sìn wọn catholic ò lè wọ sẹ̀lẹ̀ o bóun ó yẹ ṣe bóun ó yẹ ṣe tó bá lò tó bá ní catholic ní ọmọ jójó tó bá dé sẹ̀lẹ̀ wàá ṣe kọ́ bó ṣe ń jó ni àjò ẹlòmíì àjò wọjá ànámọ nìkan náà ṣàánú àjò wọlé àjò wọná ni ìlànà jọ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbàgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ bá pe kírísítẹ́nì mẹ́ta jọ ọlọ́run ṣé òun ni jésù àbí ṣé òun ni ọlọ́run ah no a ní ọlọ́run òun nìkan nínú mẹ́ta wọ́n a ní no jésù lọ́lọ́run wọ́n kọ́ ọlọ́run kìíní ọlọ́run kejì ọlọ́run bàbá ọlọ́run mímọ́ méjèèjì yẹn ó ọlọ́run ọmọ ẹ wàá béèrè pé ìgbà tí wọ́n wá kàn máa gbélébù bẹ́ẹ̀ ṣe gbogbo wọn gbogbo wọn kọ ọmọ náà kàn máa gbélé bù bàbá wà ní kíni ẹbí wọn náà kọ o àkídà wọn àkídà tún bá a ti la àkídà àti òdà kò sí yẹ kó má rí bẹ́ẹ̀ torí kì í ṣe ntọ́lọ́ tó gbé kalẹ̀ fọmọ ẹ̀dẹ́ nìyẹn ṣùgbọ́n ẹ̀sìn Islam àkídà tún sọ̀híhà wáhídà wáhídà ẹ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo ni kò dẹ̀ sọ́nà míì tá a lè gbé gbà ọ̀nà kan yín náà lágbà ọ̀nà kan yín náà ni bẹ́ẹ̀ French bẹ́ẹ̀ rí tó jẹ́ Chinese bákan náà ni wọ́n gbá sáwọn Chinese náà mọ̀ ká fatia ni ah, wọ́n máa kà náà ni Chinese yóò ka fatia alihamudulilayi rabbil alamin rahman yóò kà Chinese yóò kà bá a ṣe ń kà bá a ń kírun kọ bùlíbà ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni akida àwọn mùsùlùmí akidatun alamiyatun akida gbogbo àgbáńláyé ni torí pé a mọ́pa lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run èyí ìjọ kan ẹlẹ́ẹ̀kejì kátó bọ́ sórí ẹlẹ́ẹ̀kejì lábẹ́ àkọ́kọ́ yìí ìbànújẹ́ a máa wá dé bá wa látara àwọn nǹkan mi tá a máa rí lọ́dọ̀ àwọn nǹkan tí wọ́n máa pera wọn ní mùsùlùmí látara àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé léyìí tó dá sí pé ó yẹpa sí àkídà wa mùsùlùmí ẹ àkídà wa mùsùlùmí o alukur'an àti sunna alukur'an àti sunna ní kíkà ní ti ṣe tìláwà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kùránì la fi ṣe tìláwà sunna àyè fi ṣe tìláwà o o fẹ́ ṣe tìláwà o gbé kùránì. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil arafi kan ládàá mẹ́wàá arafi kan ládàá mẹ́wàá o fẹ́ ṣe tìláwà o wá gbé àdìsí o gbé tíra àdìsí tíra sunna ntana bi ṣe ntana bi filẹ̀ fún wa. أعوذ بالله من بسم الله عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم tìláwà kọ yẹn o eléyìí tá a mú wá yìí òun nìkan ṣoṣo ṣoṣo ló jẹ́ ìyàtọ̀ tí ń bẹ lára alukur'ani àti sunna alukur'an nata abadu bi tilawati a máa ń sin náà látara ìka alukur'ani a máa sunna ṣùgbọ́n sunna la nata'abbadu bi tilawatiha aw bi qira'atiha ààyè sin lọ́hùn látara ipa nǹka this is the only difference nǹkan yẹ kan tó sì yàtọ̀ láàrin sunna àti alukurani nìyí tó bá ti di ibi ká ṣiṣẹ́ ká nígbàgbọ́ ká sin lọ́hùn bákan náà ni méjèèjì bákan náà ni méjèèjì ipò tá a gbé alukurani sí la gbọ́dọ̀ gbé sunna náà sí tó bá ti di bíi afẹ́ sin lọ́hùn afẹ́ nígbàgbọ́ ipò kan náà lágbè méjèèjì sí ṣùgbọ́n tó bá dá sí pé tọ̀ afẹ́ sin náà afẹ́ nígbàgbọ́ àwa gbé súnà sípò tó yẹ ká gbé sí àwa hmm. fi láàrin alukurani àti súnà àfi làákàyè sí làákàyè tiwa sí kò sí o a máa rí àwọn ntí ó máa panilẹ́kún láwùjọ àwọn mùsùlùmí ọlọ́run sọ̀rọ̀ olóòní làákàyè ànábì sọ̀rọ̀ olóòní làákàyè ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anabi nọmba one ni kì í ṣe pé àbá kùránì nọmba one ọ̀rọ̀ anabi nọmba two rárá ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anabi nọmba one ni méjèèjì ọ̀tún ni kò sósì nínú méjèèjì ṣùgbọ́n nísìnyí ara àwọn èèyàn kan wọ́n ní rárá o alukurani ni kẹ́ẹ̀dì mú alukurani nìkan sangiliti lẹ́yìn náà làákàyè sunna ńkọ́ ah yẹn á wò èyí tó bá bá làákàyè mu á lò èyí tó bá ti bá làákàyè mu á gbàdánù àdìsí ńkọ́ àdìsí ní máa ń dìsí lẹ́ni ní máa ń dá wàhálà lẹ́ni àdìsí máa ń dá wàhálà lẹ́ni <laughs> subhanallah ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ kó máa pa wá lẹ́kùn ni torí pé kìí ṣe nǹkan tó dá sí wípé àkídà àwọn mùsùlùmí ọlọ́run mọ́lé lórí ládégúnlẹ̀ wà níbí báyìí àwọn ọ̀jọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ní lárúbáwá kí ló kàn yín pẹ̀lú lárúbáwá lárúbáwá àwọn ará lárúbáwá ni wọ́n fi lárúbáwá sí lọ́hùn yorùbá àwọn yorùbá fi sí lọ́hùn tábà fẹ́ pè ń ọlọ́run ló tóbi ọlọ́run ló tóbi ọlọ́run ló tóbi ọlọ́run ló tóbi mo jẹ́rìí pé kò sí ọlọ́run kankan àfi ọlọ́run mo jẹ́rìí pé kò sí ọlọ́run kankan àfi ọlọ́run mo jẹ́rìí pé kò sí òjíṣẹ́ àfi Muhammad ẹ wo ǹjẹ́ n tán ṣe yìí ṣó wà àlàmíyà ṣó wà universal ṣé rẹ̀ ń bẹ Ghana ṣó ń bẹ Togo ṣó ń bẹ Saudi gbogbo àti àti ṣe àjì tá a ti ṣe múra kódà àwọn tá a ṣe tó bá di tó bá di Ramadan ẹ tàn tẹlifíṣàn yìí ẹ mọ̀ ní bá ṣe ń kírun tàràwí bóyá yàtọ̀ bá ṣe ń kí ládùúgbò wa ntí láìsí méjì gbogbo ẹnikẹ́ni tó bá mọ ẹ̀sìn ẹ̀ lórí eléyìí tá a sọ yìí kì í ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí ìkànnù irú wọn pọ̀ bẹ́ẹ̀ lọ àwọn kan mọ̀ ní wọ́n máa ní àdìsí àdìsí kí ló pè ládìsí àdìsí wo kúránì nìkan kúránì nìkan kẹ̀ <coughs> kúránì nìkan ní ọlọ́run ò pin ló fẹ́ pín ọlọ́run sọ kúránì kalẹ̀ fún ọ ni anabi ọlọ́run bá sọ kurani kalẹ̀ fún ọlọ́run tí wọ́n fún anabi ní ìmọ̀ àlàyé rẹ̀ ní hadisi tá à ní sunna mo pè kan àrùn tá à ń sọ yìí kì í ṣe àrùn ajégúnlẹ̀ nìkan o tó fi mọ́ àwọn pòfẹ́sọ̀ àwọn dókítọ̀ tó ń bẹ yunifásitì káàkiri àrùn yìí bẹ́ lára wọn wọ́n gbé làákàyè wọn síwájú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam àbí ìlọ́wọ́ kan nínú wọn ẹ dákun wọn anakumula sunna anabi tó lálàáfíà tó nílẹ̀ níbo lànàbì ti rí ǹjẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá ǹjẹ́ wáàyí ni oníkèéṣe wáàyí níbo lànàbì ti rí ẹ ẹ ntọ́lọ́n fẹ́ ránṣẹ́ sí ni ah kí là ń sọ kí lẹ̀ ń sọ ntá ń sọ náà lẹ̀ ń sọ àníṣe ntọ́lọ́n fẹ́ ránṣẹ́ sí ni ó ní hùn ó nara ó nara pé ntánàbì rò èrò ànábì ni èrò ànábì ni pàdé ṣe é ṣe wáàyí ọ̀rọ̀ lásán ni àwa béèrè yìí pé má bínú o níbo lànà bìbí ti wá rí àlàyé irun irun ṣubú yìí káàfin kíráka méjì zuri mẹ́rin magiri mẹ́ta ìṣáyì mẹ́rin jimá méjì mo ló ti rí ọwọ́ bá bọ́ ọwọ́ bọ́ torí ìta sọ yìí bá a ṣí kurani látòkè délẹ̀ a lè bá ń bẹ̀ kò sínú àlò kurani láti òkè délẹ̀ kò sínú àlò kurani pínu àṣùbà irun zuri iye báyìí rákà báyìí rákà báyìí rákà báyìí kò sí ń so láì síyèméjì ká ṣọ́ra fúnra àwọn nǹkan bẹ́ẹ̀ àkídà àwa mùsùlùmí àkídà tó lálàáfíà ni a sì mọ́pa lórí kí lọ́lọ́run sọ kí lànàbẹ̀ sọ ọ̀rọ̀ wo làwọn onímọ̀ ni wọ́n dúró lórí lórí àwọn sàhábà níta ń pè lákìdá nìyẹn so ní ṣókí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀ṣà tí ń bẹ fún àkídà àwa mùsùlùmí ó ní pé akida wa muslimi annaha aqidatun ghaibiya akida ghaibiya ni inta ma inta rí a ma nígbàgbọ́ sí i a mọ̀ a sì ń bẹ̀ nígbà tí alukurani ń sọ̀kalẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ gbàgbọ́ o ká má mọ̀ wọn dáṣà o ẹlòmíì tẹ́ ẹ bá sọ fún pé a àfa níta ń ṣe yìí ò dáa ntọ́lọ́wọ́n bá sọ nìyí ní ava mọ́dàrá ilé àmú ṣé wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ọlọ́run sọ ó ṣe ojú ẹ̀ tánà bíi tọ́lọ́run sọ pé ó ṣe ẹ̀ ní ara onírànú ni máa ń ṣe yùn. akídà wa mùsùlùmí akídà gèbíyà ni yóò mọ sọ fún wa nípa àwọn àwọn èèyàn kan àwọn ìjọ kan àwọn ẹ̀dọ́ ọlọ́run bá kan tí wọ́n ti wáyé rí tí wọ́n ti wáyé rí bí ọlọ́run bò bá sọ fún wa á lè mọ̀ wọ́n ìtàn àwọn tó ti lọ ìtàn àwa tá a wà ńlẹ̀ bẹ́ẹ̀ ni ìtàn àwọn tó ń bọ̀ wá àkídà àwa mùsùlùmí yóò máa kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn kan tá a sọ yìí bẹ́ẹ̀ bá lọ sí yunifásitì tó lọ rí di history ìtàn ìtàn wọn à ní gbé lórí ádámà o torí pé kò sí àwọn tó gbé ìtàn kalẹ̀ wọn ò nígbàgbọ́ nípa ìmọ̀ ọkọ̀ọ̀rọ̀ tó túmọ̀ sí pé mùsùlùmí bí ò lọ yunifásitì tó bá jẹ́ mùsùlùmí tó sì farabalẹ̀ tó kẹ́kọ̀ọ́ dáadáa yóò ní ìmọ̀ nípa ìtàn lọ́wọ́ tí pòfẹ́sọ̀ yunifásitì ò lè ní lọ́wọ́ ìtàn ádámọ̀ ìtàn Idris ìtàn sọ́ọ̀lì gbogbo eléyìí kò sí nínú ìwé ìtàn ṣùgbọ́n wà nínú ìwé ìtàn wa mùsùlùmí ó wà nínú alukur'an ó wà nínú hadith àwọn tó ti bẹ́ẹ̀ náà àwọn náà ti gbọ́dọ̀ kọjá àlà ká máa wá sọ àwọn ìtàn ajanti èlé <laughs> ìtàn náà wọn òun àwọn afáwa ńlẹ̀ yorùbá àwọn míì nínú wọn wọ́n ka àwọn tírà kan tẹ́lẹ̀ pé kò yẹ kán mọ sọ síta àwọn ìtàn ìtàn ìtàn tẹ́lẹ̀ pé àwọn tán gbé ìtàn yìí kalẹ̀ èròǹgbà wọn ni láti lè fi bà àkídà wa mùsùlùmí jẹ́ lára ẹni ìtàn pé àwọn mọ̀lẹ́kà kan wọ́n bá lọ́n ṣèlérí pé wọ́n lọ́n ẹ ká bọ́ sílẹ̀ sọ wá déyàn káwa náà lọ́lẹ̀ wọ́n lọ́n ni à tí n bá sọ yín déyàn tẹ́ bá wálẹ̀ ẹ ṣe ṣìnà ẹ mutí ẹ pa rárá o àwọn tó bẹ́ẹ̀ àwọn awakẹ̀ mọ́lẹ́kà wa àwa máa jẹ́yàn lọ ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ rà mo sọ yín déyàn wọ́n bá wálẹ̀ nígbà wọ́n wálẹ̀ àwọn mọ̀lẹ́kà yìí àwọn ayálé olóúnjẹ wọ́n fẹ́ jẹun ẹni tó lóúnjẹ kò fẹ́ tó oúnjẹ fún wọn obìnrin sì ni wọ́n fọtí lọ wọn wọ́n ò mu ṣìnà ńkọ́ wọ́n ò ṣe ẹ pààyàn wọ́n láwọn ò pààyàn kò pẹ́ kó jìnnà wọ́n rọ wọn lọ́tí ńgbà wọn rọ wọn lọ́tí wọn mọ̀ ti yó wọn wá ń ta biribiri ibi náà ti yọ tí yó wọn ti mọ tí yó látàrẹ wọn fẹ́ bá arábìnrin yìí lò pọ̀ kò gbà fún wọn wọn pa wọn dẹ̀ tún bá lò àwọn ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọn dáná mẹ́tẹ̀ẹ̀ta ara wọn wá tán ọlọ́run wa ní sọ fún yín wọn náà ọlọ́run dákun foríjì wa dákun dáríjì wa dákun pàápàá gẹ́gẹ́ bí màlẹ́kà ọlọ́run ní látẹ̀ni lọ mi ìgbà yẹn gẹ́gẹ́ bí màlẹ́kà mọ̀ ń sọ yín di ìràwọ̀ àwọn làwọn ara wọ̀ tá a máa ń rí wọn ẹgbẹ́ náà tó bẹ̀rẹ̀ ń jẹ wọ́n. ìtàn àjàntí èlé ni o ìtàn àlọ́ àpamọ̀ ni ìtàn Wọlé Ṣóyínká kì í ṣe tẹ̀sí Ìsìlámù amọ̀lẹ́kọ̀ amọ̀lẹ́kọ̀ ọlọ́run la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọ́n yẹ ṣe ọlọ́run tó bá ní kan ṣe náà máa ń ṣe wọ́n yẹ sì yàpá sí wọ́n yẹ jẹ wọ́n yẹ mu wọ́n yẹ ṣe ṣìnà ń bọ́lá ti tàn yìí àbáwọn ìtàn míì táwọn gbẹ́lẹ́ náà wọ́n fáwọn nílọrin wọ́n ní a kó yé yín ni a tíra tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ ọgọ́rùn-ún ni àbí ẹgbẹ̀rún ni ẹgbẹ̀rún mẹ́rin àwọn tíra yìí àwọn náà wọ́n darí ilé ayé náà darí ilé ayé náà darí ilé ayé ọlọ́run wá ṣẹ́kù ọgọ́rùn-ún àwọn gbọ́rùn yìí wọ́n darí láyé wọ́n darí láyé ọlọ́run wá ṣẹ́kù mẹ́rin táwọ́rá ọlọ́run wá ní kí táwọ́rá mọ́ darí láyé nígbà tó wá rẹ táwọ́rá táwọ́rá ti darí láyé tán táwọ́rá ni ìwọ ọlọ́run ó ti rẹ mí o fẹlẹ̀ mi rọ́pò mi o ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ mo fi ìnjílì mo fi rọ́pò rẹ̀ ìnjílì náà wá darí láyé títítítítítítí ọlọ́run wa ni ọlọ́run ó ti rẹ mí o ọlọ́run bá ti rọ mo fi zabura mo fi darí mo fi rọ́pò rẹ̀ ó wá rẹ zabura títí títí ọlọ́wà ni mo fi kùránì rọ́pò rẹ̀ kùránì náà ni ìwọ ọlọ́run ayé báyìí mọ̀ torí kò sí bẹ́yìn ó ṣe torí òní mi tó bá padà wá rè mí náà ń kọ́ kí ni tí wọ́n lọ́wọ́ fi rọ́pò fún ọlọ́run ni a kò yí ọ ní ìwọ kùránì bisimilayi rahman rahim ni ní ó darí ilé ayé bisimilayi náà ni ìwọ ọlọ́run ayé báyìí mọ̀ tó bá rèmi náà ń kọ́ ní kò yí ọ ni sórí bá bí yẹn òun yóò darí gbogbo ilé ayé à báyìí báyìí ìwọ ọlọ́run ayé báyìí mọ̀ tó bá rèmi náà ń kọ́ sórí ọmọ ọmọ báwọn <laughs> ọmọ báwọn oríire ilé ayé tàlìkẹ́mọ̀ ní bẹ́lábẹ́rẹ́ odò lẹ́kan ni tó sàn wọn láti inú àlìjẹ́ náà eléyìí ṣe ìtàn anábì o ìtàn kìtàn lélẹ́yìí o ìtàn ọ̀rọ̀ ni ẹ wò nísìnyí kò sí ẹ rí i pé yóò kó bá ìgbàgbọ́ wa yóò kó bá yóò kó bá a wà nígbàgbọ́ kan pàtó lórí ọmọba ọmọba ẹ̀fìn a ẹni tí lọ́dọ̀ àwọn àfọ̀ nankali láti gbàṣẹ́ lọ́wọ́ àwọn àlùjọ̀nù wọn lẹ́yìn tí ilẹ̀ bá fún pípín mọ́ tẹ́ bá kan ọmọba sí lórí tẹ́ bá kan sí lórí báyìí ọ̀nà ó là fún un <laughs> wọ́n á kálámù wọ́n fi sin dada wọ́n wá kàn sí lórí ọmọ báànù ẹ yóò kàn bẹ̀rẹ̀ sí máa lówó ni yóò mọ bímọ yóò mọ kọ́lé yóò mọ ralẹ̀ irọ́ ni o mọ́tẹ́ kan fi kíní gbọ́n lórí kan máa fi kíní gbọ́n lójú o irọ́ ni gbogbo eléyìí anábì kọ́ wa lélẹ́yìí. àbí ìtàn kan tí wọ́n sọ wọ́n ní nílùú kan àsàrà ìlú mọ̀lẹ́kà ti máa ń gba ẹ̀mí lóòótọ́ nínú ẹ̀sìn Islam nínú ẹ̀kọ́ nínú sunnah àríkà nínú Al-Qur'an àbí nínú hadith tó lálàáfíà yìí pé mọ̀lẹ́kà tí máa ń gbẹ̀mí òun la orúkọ rẹ̀ kọ́ ni azarailu mọ́lákùlì mọ́tò lórúkọ ẹ̀ mọ̀lẹ́kà kú ṣùgbọ́n nínú ìtàn yìí wọ́n ní azarailu ó wọnú ìlú yìí wá ó ti pa gbogbo èèyàn arákùnrin kan wá arábìnrin kan wá ń bẹ arábìnrin yìí ọmọ kan ṣoṣo ló bí ló bá pa nígbà tó pa arábìnrin abẹ́rẹ́ sí sunkún ah, ọmọ kan ọmọ kan wọn ni ah, kí ló ń gbọ́ lẹ́kún lọ́ba ṣíwọ́ àbùkọ́ rí la jìlá lọ́ba ṣéwù ọba lọ́ba ṣéwù Abdulkadir Jilani rahimahullah bàtò lọ́ba ṣéwù ṣéwù ni bàtò délé kò bá lé wọn ló wà lóko wọn lọ́ba ṣéwù lóko wọn bàtò dóko wọn aṣàlàyé ṣéwù ni a àsàrà ìlú ó pẹ́ lọ́mọ kò mọ ìlú kò mọ ìlú yìí ni kò mẹ́mẹ́fà mọ̀ rí mọ̀ rí bí ṣéwù fi ṣe fi oko tó ń dálẹ̀ nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí ní wọ́n àsàrà ìlú káàkiri bá wà ń wà ní gbogbo kọ̀rọ̀ ń wà ń wà gbogbo àdúgbò gbogbo ìlú ó jà padà rí i àtàrà ìlú kí ló ń ṣe ọ tó fi gba ọmọ kan tó arábìnrin ibí àtàrà ìlú ni ṣéwù mọ́dọ̀dọ̀ mi o mọ́dọ̀dọ̀ mi o ṣéwù ni ọ mọ̀lẹ́kọ̀ọ́ náà lèmi náà ọlọ́run náà ọlọ́run rèmi náà ntọ́lọ́run oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni mọ́dọ̀dọ̀ mi o ọba tó ń lọ kí àwọn ọdún ni ah mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun sọ pé kíní ó mẹ́tọ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni èmi bínú ṣe bí sọ́dọ̀ àbíkọ́ Jìlání nìyẹn ẹ bá ló gbà ní blo gbà pé gbàǹblo báyìí àpò àpòdọ́ gbogbo ẹ̀mí tí Masaraílù tó ti gba ẹ̀mí tó ti kó sínú àpò látàárọ̀ tó fà báyìí pé òun gbé àpò ẹ̀mí lọ sọ́dọ̀ Ọlọ́run pákó ṣe jábọ́ nìyí bàtàpò jábọ́ àwọn ẹ̀mí tí ń bẹ nínú àpò ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní fò káàkiri nìyẹn wọ́n lọ fò bá àwọn ara tó lẹ̀mí nínú sàárè wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dìde ọmọ yìí náà bá dìde ìtàn yìí ìtàn rọ ni o láìsí méjì yóò kó bá ìgbàgbọ́ wa yóò kó bá ìṣọ̀kan wa so tá a bá ń sọ yìí pé ìtàn ẹ̀sìn Islam àkídà Islam yóò fún wa ní ìtàn àwọn ẹni tó ti lọ yóò fún wa ní ìtàn àwa tá à ń bẹ láyé a sì sọ fún wa kí ni ó ṣẹlẹ̀ tá a bá sí láyé mọ́ kì í ṣe bírú àwọn eléyìí o àwọn tó lálàáfíà ni o amadu nal Qur'an ìtàn asahabul kaf asahabul rakim amari wọn ẹ̀rí ashabul hijr amari wọn ashabul hirith àwọn olóko bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn anabi ọlọ́ àwọn anabi ọlọ́ ìtàn nìyẹn alábìsàn náà ló ti pa fún wa nínú àwọn ìtàn tó la ìtàn tó tó lálàáfíà gbọ́n wọn lè là ń sọ yìí so a gbọ́dọ̀ nígbàgbọ́ sí i lélẹ́yìí lára àkídà àwa mùsùlùmí òun nìyí bákan náà nínú ẹ̀ṣà nínú ẹ̀ṣà tí ń bẹ fún àkídà àwa mùsùlùmí ó ní pé àkídàtún islamiyatun tawqifiyatun àkídà wa tawqifiya ni yẹn ni wípé a gbọ́dọ̀ ní àdìsọ́kàn lórí nǹkan kan àyàfi ń tá a bá rí nínú alukur'ani àbí ń tá a bá rí nínú ọ̀rọ̀ ànábì àbí ń tí gbogbo mùsùlùmí yẹn àwọn sọ̀hábà ó bẹ́ẹ̀ lórí wọn tẹnu kò lé lórí. eléyìí nìkan àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ̀rẹ̀ láti máa mú àkídà sùtá àbá ti wá rí múná ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí káfílẹ̀ kì í ṣe wa nílẹ̀ làpẹẹrẹ ti ń bẹ nílẹ̀ Yorùbá gbàgbọ́ wa nílẹ̀ Yorùbá lórí ìlànà ẹni bí a bá ní ìyàwó kan ìyàwó kan kí ni oṣù méjì ni ìyàwó méjì oṣù mẹ́rin ni irọ́ ni irọ́ ni ndé islam dẹ́kọ̀ yóò wá ní pé ìyàwó kan ọrọ̀ ńlá ni ìyàwó méjì ọrọ̀ ó mọ̀ pọ̀ sí bẹ́ẹ̀ sì ni lóòótọ́ ìgbàni tí o ti níyàwó nísìn tí wọ́n ti níyàwó wọ́n bá fẹ́ fún wọn ní nǹkan wọ́n ní ẹ̀ẹ́dẹ́kun ẹ̀ẹ́wà ẹ̀wà ń bẹ́ fún yín nìkan ni nílá àbá òní ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ ah, àbá ọlọ́run ti kádàrá ọlọ́run ṣe lọ́nu ẹ̀ẹ́n kò tí ì sí nílẹ̀ ókè. Okay èròǹgbà rẹ ni kó fún yín five thousand bàtà tí ní kò síyàwó kò sọmọ ńlẹ ok ẹ gba one thousand yẹ bá a manage ẹ ṣùgbọ́n ẹni bá ti níyàwó ńlẹ oore ọlọ́run mọ̀ pọ̀ sí dọ́nà sọ́nà àkùrá nìyí ọlọ́run ni ẹ má parí òṣì o tẹ́ fi fẹ́yàwó tẹ́ bá fẹ́yàwó nítorí tọ́lọ́run ọlọ́run rọ̀ yín lọ́rọ̀ mi n fadili yìí nínú ọlọ́run bẹ́ẹ̀ sì ni nù àkídà àwọn mùsùlùmí nù ṣùgbọ́n àwọn àkídà tó jẹ́ àwọn àkídà tí ò sí nínú ẹ̀sìn yálà náà alukur'an nínú hadith tí ò sí nínú tá a mọ àwọn ẹni ìṣíwájú wa mọ̀ mùsùlùmí àhádànù àhádànù nínú ẹ̀ òun náà ní ipò táwọn èèyàn tí wọ́n gbé àwọn àfáà sí àwọn àfẹ́sìn á pọ̀n wọn lé á fún wọn á wọn lé á fún wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbé wọn kọjá ààlà tọ́lọ́run tó gbé wọn sí a ti rí àwọn èèyàn nínú àwọn ọmọ kéwú tó dá sí pé tí àáfàá tó bá fẹ́ ha kẹlẹ̀mẹ̀ báyìí tó bá ha báyìí kwa wọ́n mọ̀ jásí lára ògiri ni wọ́n máa jásí báyìí omi ò bu á sẹ́nu á sára àfi para báyìí àkírà ló mú un ṣe o abáyé lómi sì nìyí á sùsùn táfà bá ti jẹun tán àfa ti jẹun gbogbo egungun káfa ọrùn sínú omi ìṣinwọ́ omi ìṣinwọ́ àfa ni arẹgbẹ lọ dànù akọgbẹ ni ah alhamdulilah ọlọmọ àdúgbò lẹni o èmi làfa mi pè ni. yóò bá gbé omi ìṣinwọ́ àfa yóò bá mọ gbé mu yóò mọ gbé mu yóò mọ gbé mu. àwọn kan ṣe délé ẹ̀fù wípé ní ìgbà tí àfa kú tí wọ́n wẹ àfa omi tá fi wẹ àfa kì ṣe omi tá fi wẹ àfa kú o omi tó ń kán lára òkú àfa wọ́n gbà wọ́n fi mú gàrí nílùú ìbàdàn ilé yìí ṣe tuntun ìgbà tí kan náà àwọn àfa wa sheikhul islam ahmadu bin taymiyyah rahimahullah nígbà tó kú àfa yà àfa dáadáa àfa alùsùnà ni nígbà tó kú tí wọ́n wẹ̀ ẹ́ àwọn aláìmọ̀ kan tó wá nígbà náà wọ́n gba omi náà fi wẹ̀ omi náà fi wẹ̀ àfa yìí kù wọ́n gbà wọ́n fi ń wá àlùbáríkà wọ́n fi ń wá àlùbáríkà kò sí tó bí o àkídà ni o anabi kú sallallahu alayhi wa sallam kò fele ilẹ̀ fún wa kò fele ilẹ̀ fún wa ntí à ń wá lọ́dọ̀ àwọn àfáà yìí ọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run ló wà àwọn ànábì ọlọ́run dàtíyà wọn bíbẹ wọn bọ́lọ́run ṣe dá wọn àlùbáríkà ni itọ́ wọn ìgbẹ́ wọn irun wọn gbogbo ẹ̀ pátá àlùbáríkà ni yẹn làwọn sọ̀hábà tánà sàlámà ń ṣàlùwàlá wọn èyí fẹ́ kó domi fún rẹ̀ omi ó mọ bá da omi kó lè ba lè rí àlùbáríkà látara eléyìí tó bá ti ń ṣàlùwàlá òun ìfẹ́ kó tó mọ fọ́ fún rẹ̀ wọ́n máa ń fẹ́ bá ọ fọ́ tó bá ti ń fọ́ fún rẹ̀ náà sì nìyí wá tẹ́wọ́ sí abẹ́ ìsàlẹ̀ rẹ̀ wọ́n mọ̀ gbé omi yìí ẹ̀rí wọ́n mọ̀ fi para ó lọ àbí ó lọ ó lọ torí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó dìdí gbélé bí alálùbáríkà ni so a ń wá àlùbáríkà látara gbogbo ṣàkṣíyà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ẹni tí ì ṣe anabi kúrò àti lórí àwọn sòhábà àlàǹfààní ká wá àlùbáríkà látara bíbẹ wọn a máa ń wá àlùbáríkà látara ìràn wọn lọ́wọ́ ká kún wọn ni bàbá àgbàlagbà àfa àwọn bá dé àfẹ́ ṣàlùwàlá. O le gbàgé ọba a ah, ẹ máa bá yín dà ẹ̀ ká lùbáríkà wa fún wa a wá dà ìkànnù àbí kejì bàbá ń dà àwa ń bá fọ kò sí láì níbẹ̀ ó lè wọlé iṣẹ́ táwa ń ṣe yẹn là ń wá àlùbáríkà látara rẹ̀ kò sábúrú bìyàn ẹ̀sìn gbà yẹn wọlé tọ́ tọ́ omi láwọn agbọ́ omi ah omi àlùbáríkà rárá o kò sómi àlùbáríkà bẹ́ẹ̀ ṣé agbọ́ yé àbí irun àfa àbí aṣọ àfa àbí bàtà àfa àbí ìgbẹ́ àfa láwọn adé lálàmọ́ jẹ̀bi róbó kò sí ìwà àlùbáríkà látara gbogbo nǹkan tó bá tara fà jáde kò sí ṣùgbọ́n a lè ràn wọ́n lọ́wọ́ ká ká mọ kàtà rẹ̀ ká ní àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run a lè ràn wọ́n lọ́wọ́ yálà ẹni tá a mọ̀ ni kò sábúrú níbi yẹn ẹ̀rìn nílùú Dubai wọ́n ti ṣe àwọn ẹ́ńjìnì kan ẹ́ńjìnì tí a bá lówó tó bá rà á ẹ́ńjìnì ní o fún ọ ṣáàtì ṣe báyìí òun ni ó ṣe àlàlà fún ọ yóò ní kó ya yóò fapá yóò fa gbogbo ẹ̀ ó sì lọ kírun ẹ̀sìn ọ̀tá kò ó ẹ̀hẹ́n ṣùgbọ́n nǹkan ni ó ṣe ashadu alla ilaha ìwọ ló ṣe nǹkan rẹ o tó <laughs> ti yé a gbọ́dọ̀ gbá wọn gùn yé dáadáa so taba le rí taba le lè ṣe léyìí ẹ̀hẹ́n bí yàn bá lè ṣe fún àfáàyàn Islam ọ̀tá Islam ọ̀tá kò ṣùgbọ́n wájú àti pẹ̀tọ̀ omi táfà fi ṣàlùwàlá kù àbí omi tó ń jábọ́ níbi àlùwàlá àfà láwọn aka omi ikú omi àlùbáríkà eléyìí ṣe lára ẹ̀sìn Islam ṣírkù lélẹ́yìí ẹbọ lélẹ́yìí àìdánwò sódíṣókí àkídà àwọn mùsùlùmí àkídàtún tawqifiyya ni ìta bá rí ní alukur'ani ni ìta bá ti rí àní ìta bá rí nínú sunna ni tá a bá ti rí àfilẹ̀ ìta bá rí lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú òun ni tá a bá ti rí àjìnàsí àjìnàsí ẹ wo bí àpẹẹrẹ nílẹ̀ yorùbá lọ́dọ̀ àwọn àfa wọ́n gbà pé tó sin èèyàn nísìn tí mọ́lẹ̀ kan wá jáde sóò wọ́n ní ó tọ́ka ẹni tí wọ́n sin yìí àfa ńlá ni ǹjẹ́ bẹ́ẹ̀ ni ǹjẹ́ àti ìrírú ẹ̀ ǹjẹ́ àrírú ẹ̀ lásìkò àwọn ànábì ọlọ́run ọba kan àárí olórí àwọn ànábì òṣèlá sallallahu alayhi wa sallam ó kú wọ́n sin àwọn sàábé wọ́n kú wọ́n sin wọ́n ìmọ́lẹ̀ jáde nínú sàárè wọn àáfàá kan wá kú ní bàdíà àbókú lámùkòkò ìmọ́lẹ̀ wá jáde nínú sàárè rẹ̀ àbá àáfàá yìí àwa ń rí ó jáde lára ògiri ẹ̀ ṣàìmọ̀ pé àlùjọ̀nù ló ń ṣiṣẹ́ àkọ́kọ́ tako torí lè kìí ṣe wa eléyìí ṣe àkídà wa mùsùlùmí àtakò pé àà irọ́ ìmọ́lẹ̀ yìí ẹ má kakùn ìmọ́lẹ̀ ò túmọ̀ sí pé ẹni tó wà ń bẹ̀ ẹni re ni o kò túmọ̀ bẹ́ẹ̀ o kò dẹ̀ túmọ̀ sí pé ẹni tó wà ń bẹ̀ ẹni ibi ni ṣùgbọ́n àlùjọ̀nù àwọn ṣe àti nínú ẹ̀lẹ́jì ni àwọn ni wọ́n fẹ́ ṣì wá lọ́nà ẹ pé láìpẹ́ yìí nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn gbogbo tó da àwùjọ wa yìí ẹ rí ó kó wa sí wàhálà wọn láfa kàn jáde lára ògiri wọn á da láàmú wọn ni ah bàbá òun ṣéwù ni afala ni ègùn ni ọ́ ègùn tẹlifíṣàn tó wà nílé rẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn kan ló wà mẹ́tò ń wò yìí tẹlifíṣàn èwo ló tóbi jù nínú tẹlifíṣàn tó ń ṣó èèyàn tó pọ̀ àtògiri tó ń ṣó àfa kan èwo ni mérekù nu méjèèjì tẹlifíṣàn ni mérekù torí pé tó bá lùpù báyìí kò sí nǹkan mẹ́ tó ti bẹ́ẹ̀ tẹlifíṣàn kan fúnra ẹ̀ kan kejì mérekù ẹ kábàtì wa sọ ògiri. So, ṣùgbọ́n àlùjọ̀nù yóò ṣe àwọn èèyàn lọ́kàn àwùjọ̀nù yóò mú níbi tí àkídò tó lálàáfíà ò bá ti sí àlùjọ̀nù ó mọ̀ fi ọpọlọ àwọn èèyàn ṣeré àmọ́ fẹ́ mọ sọ wọ́n nù àpẹẹrẹ lélẹ̀ ó ṣẹlẹ̀ lówó dé onírin àwọn èèyàn rọ́ lọ kò sówó kò sówó wọ́n lọ rówó dà síbẹ̀ wọ́n lọ rówó síbẹ̀ ó ṣẹlẹ̀ bá díà àwọn èèyàn rọ́ wá kò sówó kò sówó ẹni tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ rẹ̀ ó ta ìdólówó òun ó lówó láńlọ́ọ̀dù òun dò lọ sí torí gbogbo ilé rẹ̀ ó fẹ́ jẹ́ tán wọ́n sì mọ̀ fún ẹni tó ní yàrá ó mọ̀ fún lówó torí pé ilé rẹ̀ ní sẹ́wù ti jáde ó ṣẹlẹ̀ ní amukoko náà bá tó tó stéèjì kan lálọ́ọ̀dún bá ní wà lọ pọ̀lọpọ̀ àwọn akó ọlọ́pàá ẹ̀rí gbogbo sínú ilé mẹ́tì láti bá jáde ẹ má kó wọn lọ sí àpákó ẹ sọ lálọ́ọ̀dún di olóṣì èyí tó wá tàn yìí tó ní àjọ̀nú tó ní ṣéwù kan jáde lára ògiri ẹ máa fowó síbẹ̀ ṣéwù kọ́ o àlùjọ̀nú ni àlùjọ̀nú ni má ṣe èméjì o tó bá ṣe èméjì a ní nífọ̀kànbalẹ̀ a sì mọ̀ ṣòwò náà àpẹẹrẹ pọ̀ dáadáa láìpẹ́ yìí wọ́n lọ́mọ kan wọ́n náà bí níbo ní ọ̀nà area Adégúnlẹ̀ Ọjọ́ road wọ́n náà bí wọ́n ní ó mú aláwù wáyé wọ́n ló mú aláwù wáyé wọ́n náà kọ aláwù síwájú eré báyìí àwọn èèyàn wá ń rọ́ lọ wọ́n wá ń rọ́ lọ jẹ́mọ́ kò mọ̀ sí tó fà á àìlákìdá mọ́ ni tábà ní àkìdá tẹ́sí Islam gbé wá ni a mọ̀ ìpè ọmọ yìí nídìí rúkìá ó nídìí rúkìá yẹn ni pé ká ṣàdúrà fún ká lọ́hùn ṣètọ́nù tó fẹ́ lò kó mọ̀ rí lò àwa ń rọ lọ kò pẹ́ wọ́n wá ṣe kàlẹ́ndà rẹ̀ jáde nínú kàlẹ́ndà rẹ̀ tí mo rí àáfàá kan tó gbé e, ó lóun sọ ní anabi yasin ó sọ ma ẹ ní anabi yasin ẹ máa wá wò ó allah akbar bẹ́ẹ̀ yóò bá lákìdá kò ní ní fọkànbalẹ̀ ọmọ yìí aláwòsíwájú rẹ o ẹ rí i pé àrùn kan bẹ àrùn yìí àrùn ńlá ni àwọn ìsábà àrà gẹ́gẹ́ bí àrùn nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àrùn ni lọ́dọ̀ àwọn onímọ̀ ìlera kéèyàn pupa ẹni tó pupa fo kí wọ́n á rí pé bíbẹ̀ yẹ ó dúdú ẹni tó dúdú kí pé bíbẹ̀ yẹ ó tún dúdú sí àrùn ni àrùn yìí lọ́mọ yìí gbé wáyé tẹ́lẹ̀ pé ìdajì orí ẹ̀ mọ́wájú orí ẹ̀ báyìí ó dúdú ó ti wá òun jọ ẹni àkọ́kọ́ tí ọ̀kọ́rọ́ ọmọ yìí tó wò ó orí ìlà ṣètọ́nù wà ràn lọ́wọ́ lórí ẹ̀ ìlà tó ń rí yìí kó calculate ẹ̀ two plus two rẹ̀ kó jẹ́ four kó jẹ́ Allah ah Allah nìyí bó ṣe sọ báyìí gbàǹdà tó ń bọ̀ wá náà nǹkan ṣètọ́nù yẹn ó kàn kó bá everybody ni ah Allah Allah Allah Allah kódà ìwọ tó jó súnà tó bá lọ gan wọn náà mọ rí Allah tó bá jọ súnà tó bá lọ ó rí àlá torí pé ṣètọ́nù ni ọlọ́run fún àwọn ṣàyàtìní lágbára dé lẹ́bù bẹ́ẹ̀ àìmọ ìgbà mi tàbí àdókò báyìí táàkà máa wò bọ̀ bẹ́ẹ̀ okùn kan la rí okùn yìí a kàn rí pé yóò fọ́ọ̀mù kankan lójú wa a lè máa wo kurukuru a dàbẹ̀ ni pé ó di ẹṣin ẹnìkan wà lórí ẹ̀ tó ń gùn irọ́ o ṣètọ́nì ni o kurukuru ẹṣin ò sí kurukuru ṣètọ́nì ni o ti yé so yẹn ló bí tírásì pínpà táwọn èèyàn lọ wọ ọmọ yìí wọn náà ọmọ yìí aláwù ló mú wáyé aláwù aláwù aláwù wọ mùsùlùmí kò sí àkídà lára rẹ kò sí fíkìwù lára rẹ tó fi mọ̀ yìí pé aláwù tó bá wà lára pépà yìí lára pépà yìí àyè mú wọlé ẹgbẹ́ àyè mú wọlé ẹgbẹ́ yìí ọlọ́run tó ṣe lé ilé wọ̀ ló wàá fi aláwù sí wa lára kò fẹ́ káyà gbẹ́ ni bó o láṣẹ wọlé gbẹ láì má fi aláwọ̀ wọlé gbẹ ọlọ́run kọ ìyẹn ti tó fún ẹ tó bá lákìdá tó lálàáfíà láti lè fi dìbọ́ǹkẹ̀ wípé irọ́ ni ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ó ṣe wá já sí pé láwùjọ wa láti máa ń rírun nǹkan bá òun níjó ní wọ́n níyà kan bímọ ó bí ọmọ ọmọ náà mú kuraani wáyé mo sọ ń dọ́nà pé ẹ máa tara yín kan ló mú wáyé kì í tiwa kurani mo ní nílé at least mo ní kuraani oríṣi mẹ́ta ńlẹ̀ èmi ò wulẹ̀ bùkátà kẹ́nìkan tó mú kuraani wáyé mọ́ àbí wọ́n so tá a bá kan mú wáyé tiwa ló mú wáyé lọ béèrè o tèmi ń ẹ̀rí láti dé nọ́ọ̀sì ni ìtọ́mọ̀ súrà mẹ́fà ní bẹ́ẹ̀ súrà mẹ́fà ní bẹ́ẹ̀ kùránì yìí sì nìyí kò ju bí ọmọ níka báyìí lọ ọmọ níka báyìí òun ni oní kùránì yìí àwọn yẹn máa ń gbé mì àwọn àfáà bíi wọ́n máa ń fi ń ṣe nánkàlí fún yàn wọ́n á ní kí yàn gbé mì ìyìn tí yàrá bá sì gbé mì sí nìyí kì í ṣe tuntun ọmọ àmọ́ ọmọ wáyé àìmọye ọmọ náà bí labroad wọ́n bí pẹ̀lú tablet lọ́wọ́ tábìlẹ̀tì mi, ó tóbi ju kùránì yìí lọ ẹ̀rín láwùjọ wa nígbà tá à ń lákìdá wọn alẹ́nìkan bímọ ó bi sílé sẹ̀lẹ̀ ìyá sẹ̀lẹ̀ gan ló gbẹ̀bí ẹ̀ ìyá yẹn gan lọ́kọ́ rí pé kùránì ni ó lóun rí nǹkan náà dì bí ẹ̀jẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ń domi sí bẹ́ẹ̀ ló ń wú bẹ́ẹ̀ ló ń wú bẹ́ẹ̀ ló ń wú bẹ́ẹ̀ ló ń wú ló bá tóbi ló bá di kùránì bóun ni ìyá sẹ̀lẹ̀ ṣe máa pé kùránì ni ìyá sẹ̀lẹ̀ bóun yẹn pé kùránì ni ẹ̀rí ẹ mọ̀jà àtàrà wa kò pẹ́ kó jìnnà ọ̀nà bá ọmọ kan náà ní lábẹ́kúta wọn lòun náà mú báíbù wáyé ó tán wọn ti fọyín lẹ́nu bẹ́lẹ̀ bá mú kùránì wáyé eléyìí mú báíbù wáyé ẹ wo ọ̀kan náà ń bọ̀ wá tó padà mú ẹ̀sìn mẹ́tàlá ní nàìjíríà oní wáyé so bá ti wá ṣẹlẹ̀ pé ah ooo ọmọ tó mú kùránì wáyé kò tún jẹ àwọn èèyàn. lè jẹ wọn torí pé kì í ṣe ntọ́ lọ́hùn ìlú ẹ̀sìn nílùú Saudi nílùú Kuwait àwọn olùtẹ̀sìn wà tí wọ́n gbẹ̀sìn síwájú wa gbogbo àwọn kan báyìí àní bá ń bẹ̀ wọ́n máa mú Kùránì wáyé àní bá àní bá nílẹ̀ Yorùbá wa yìí lẹ́sìn máa rí ọmọ tí wọ́n bí wọn lọ kọ́ ṣé wàá dámọ̀ sí i torí pé ṣé wàá dámọ̀ ilẹ̀ Yorùbá yìí ni wọ́n wọ́n bẹ̀ mọ ṣé kàmọ́lì ń bẹ lórí ẹ̀ ó ṣe jásí pé wọ́n ṣe bímọ Saudi kán bá ṣé kàmọ́lì lórí ẹ̀ wọ́n ṣe bímọ ní nàìjíríà yìí kán bá sùdẹ́sì níbẹ̀ ìmọ̀mù ọmọ mọ́kà ń bẹ̀ tó túmọ̀ sí pé ṣètọ́ni ló ń fi ọpọlọ àwọn èèyàn ṣeré irú àwọn kan báyìí a kì í nígbàgbọ́ sí i ṣètọ́n ṣèyàtìn iblis ó ní kápá ọlọ́run ràn lọ́wọ́ dé level wípé nǹkan funfun ká máa rí bí dúdú ní tí ò sí ká máa rí pé ó ń bẹ ẹ pè láyé jọ̀hún àkúdàáyà ó gbalẹ̀ dáadáa nílẹ̀ Yorùbá nígbà táwọn náà ń bẹ nílùú Ọ̀yọ́ wọn wá pè wá pé ah nǹkan máa ń ṣẹlẹ̀ ní téńgbà o nígbà táwọn fi débẹ̀ lèrò bá pọ̀ abáróńtọ̀hún arábìnrin ni àti àwọn ọmọ kí ló dé wọn lọkọ kó máa bọ̀ wálé ọkọ yìí sì nìyí ó ti kú ó ti ọdún méjì ẹ̀rí ó ti mo rí ìyàwó mo kí ló wá ṣẹlẹ̀ níjọ́ òun nígbà tí nǹkan ò tí ì yé wa àwa náà kà kún àkúdà ayé àná pé tíyẹn bá ti kú lóòótọ́ ó tó bá kú lọ́yọ̀ọ́ ó lè lọ Kaduna ó lè lọ Maiduguri torí pé nígbà tá à ń sọ yìí bẹ́ẹ̀ yóò bá lọ sí àwọn ìlú tá à ń sọ yìí yóò lọ pẹ̀lú mọ́tò yóò gbà lọ́sẹ̀ kan yóò lọ pẹ̀lú tírẹ́nì ọ̀sẹ̀ mẹ́rin ó jìnnà gan-an sóbò ni kò sí kò tí wá sẹ́kọ̀ọ́ àkídà tẹ́kọ̀ọ́ àkídà bá wà àkídà tó lálàáfíà bá wà ni àwọn kan wọn yóò ní sí ṣùgbọ́n ní ìsìn alihamdulilah àwọn èèyàn ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn a sì mọ̀ pé kò sí tó jọ o òkú tó bá kú lẹ́kọ̀ọ́ ẹ̀ ní rí níbi kankan tẹ́ bá lẹ fẹ́ rí ó dojú àlà ó dojú oorun ojú àlà láti mọ́ pàdé rẹ̀ láti mọ́ lálàá rí àbí yókù di ọjọ́ àlùkìyàmọ̀ àìrí òkú kankan kò sí àkúdàáyà irọ́ ni gbogbo ẹ̀ tọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ tẹkinọ́lọ́jì sáyẹ́nsì ti tún dé tẹkinọ́lọ́jì ó tún ti lọ sókè sí téèyàn bá kú téèyàn kú ní Maiduguri àwa táwọn lẹ́kọ̀ọ́ a lè mọ́ gbọ́ àfi lẹ́yìn oṣù mẹ́ta tó máa tó kọ wáyà sí wa tó kọ lẹ́tà sí wa kò rí bẹ́ẹ̀ mọ́ nísìn tó bá ti gbé fóònù báyìí ẹni ẹkú gbára báyìí ti gbé fóònù ah assalamu alaikum ah bàbá mọ̀ ti dákẹ́ ara mẹ̀dúgùrú ti gbọ́ ẹ wá sọ fún mi báwo ni ṣètọ́nì báwo ló ti fẹ́ gbé àwọn bàbá báwo ló fẹ́ gbé ọ̀gọ́ lọ dìísì fún yẹn ní mẹ̀dúgùrú wọ́n ti gbọ́ gan mọ̀lẹ́bí wa mẹ̀dúgùrú ti mọ̀ kò sáǹfààní yẹn mọ́ yìí so ní ṣókí ó ní wípé kì í ṣe gbogbo àwọn nǹkan tí a bá ń rí láwùjọ wa la máa ń kàkún nínú ìgbàgbọ́ àwa mùsùlùmí òun kọ́ ìyìn tá a máa ń kàkún ìgbàgbọ́ àwa mùsùlùmí agbọ́dọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run allah subhanahu wa ta'ala alukur'an al-karim afaafun ẹ̀ nankali ó nankali yìí ó ka ẹsẹ̀ kan sókè ni wọn láfa kan ìmáàmù ni láìláńdì alábìnrin yìí lọ́ba dákun ṣàánú mi ọmọ kan ṣùgbọ́n ni mo bí mo sì ti bí nísìnyí ó ti pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo fẹ́ bímọ sí i àfáàní a nákàlí kan bẹ tá a ṣe fún yín àjò kan bẹ tá a ṣe fún yín ẹ yàn náfìlà rákà méjì ẹ sì wá yàn nílé mi ni a sì sin gbẹ́rẹ́ sójú abẹ́ yín kátó sin ẹ̀rí èmi kato sin gbẹ́rẹ́ sójú abẹ́ yín méje kátó yàn náfìlà yìí tábà sí yàn náfìlà yìí sí nìyí ẹ hàn ní òwò èmi náà wà ní òwò ẹ̀yin ó wà wájú èmi wà lẹ́yìn à ń ṣe ha. àwọn yẹn máa ń ṣe wọ́n ń ṣe nígbà tó ẹgbẹ́ yẹn ní súnà ẹ kàn sọ pé ẹgbẹ́ lọ́n bá gbọ́ ẹgbẹ́ náà lọ́lọ́ máa ń sọ nìyẹn ẹ ka kurani ẹ ka skaf ẹ̀yin ò ní mọ̀gánà àbí mọ̀gánì náà ẹ̀ ní mọ̀gánì mùsùlùmí mọ̀gánì náà ń gbogbo Islam eléyìí ṣe àkídà wa mùsùlùmí irọ́ ni irọ́ irọ́ funfun tó àgbọ̀dọ̀ ẹnì kan ò ní sọ̀rọ̀ wa kákan a gbọ́dọ̀ padà sínú ọ̀rọ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ibẹ̀ láti mọ̀ ṣó ń sòdodo a ò nínú súnà ibẹ̀ láti mọ̀ ṣó ń sòdodo a wo ìpanupọ̀ gbogbo àwọn onímọ̀ pátá so ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ibi tá a ti máa mú àkídà wa mùsùlùmí nìyí so àwọn ìran àkídà wa òun ni ọ̀rọ̀ àdìsọ́kàn bẹ́ẹ̀ bíi ìgbára lọ́lọ́run àtàwákòl arọ́gìbá ìní ojú kòkòrò sọ́dọ̀ ọlọ́run àrọ́haba ìníbẹ̀rù sọ́lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ òun ni àwọn ìjọsìn tara bí irun wákàtí márààrún irun wákàtí márààrún ara ẹ̀ ni ààwẹ̀ Ramadan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọsìn bákan náà nínú ẹ̀ ìwà ìwà wa nínú àkídà wa ni ìwà nínú àkídà ni ìmọ̀ sòdodo ìjólóòtọ́ ènìyàn ìjẹ́ni fọkàntán ìjọ ní sùúrù ìjọ ní ẹni tó ní farabalẹ̀ má máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí lára àkídà ni lára àkídà ni ọ̀nà alákídà náà wà alákídà náà wà ìmọ̀ máa kírun déédéé ṣùgbọ́n irọ́ yìí nìkan náà ló kù àkídà rẹ̀ ò tí ì pé torí àkídà yàn ó gbọ́dọ̀ pé níta pé ní àkídà òun ni tọ́lọ́wọ̀n ọba tó fẹ́ràn nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam tá a di sọ́kàn tí ó sì máa ṣiṣẹ́ ní oríkèéríkèé ara wa àti ní àwùjọ wa kọ́nàbà Allah subhanahu wa ta'ala kọ́nà kó fún wa ní àgbọ́yé ìwọ̀nba ìtì àmúwáyé wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa asuhabihi wa sallam wa subhanaka allahumma bihamdik wa ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullah alhamdulillah summa salatu wa salam ala rasulillah adọ́pẹ́ fún ọlọ́ngọba atọ̀rọ̀ àlékún ìlẹ́kẹ́.